agbọ́n bí owó lè lówó láyé ọmọràn bí ìfà ò sí ọ. ilé wọn náà ló ní owó pé ilé wọn náà ló ní owó pé anything anyway anyhow owó ṣàwọlé any which way owó wọlé. Mm -hmm nǹkan ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ nǹkan ń bẹ lẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀. kàgbéjẹ forí kàgbórí wa sọ̀rọ̀ kàgbéjẹ forí kàbẹ́lẹ̀dá ẹni sọ̀rọ̀. dúnà bí n tọ́ orí tí ó ná ńlá dandan ṣáà ni ó ní orí tí ó ná lá o dandan dandan ni ó yóò rí ẹni ìwé o kówó ti pé owó ti pé ìbá bọ́ nẹ́rù wá o kówó ti pé owó wọlé ẹni wíṣọ hàn. ṣe ní ká tọ́jú lè ká tọ́jú ẹbí ó ṣe pàtàkì ọmọ ẹni ní òkú ní kù bó pẹ́ bóyá ṣe mọ̀ ìpìlẹ̀ tó mọ̀ lọ́ ń mọ̀lé amúkún ẹrù rẹ̀ wọ́ o òkè lẹ́kọ̀ọ́ ẹ̀ o ìsàlẹ̀ ọ̀rọ̀ ayé lẹ́gbìn yọ. ké kàrẹ́ o ẹ̀ fi kọ́ bọ́. àwàdà tó lé lẹ́rẹ̀ o ẹ̀ fi kọ́ bọ́. agbọ́n bí ayé ò sí o ò lè gbọ́njọ lọ́wọ́ lọ. owó owó. yes bá mi. orí ẹ̀ ti àtìgbà tí mo ní kó lọ mú mi wá fún mi mo tún gbé ọ̀dọ̀ yẹ mo tún bá ti kọ́ ọkọ̀ ọ̀dọ̀ yẹ fún ó lè ní àwọn bá mi ni àbí kò ní kò ní kò ní ìhó bá mi mọ̀ pọ̀. ó dà yóò bá mi. ṣé wo ti gbà mí jẹ lọ. ìgbà pípẹ́ lẹ́ni kí oúnjẹ wá ni mi oúnjẹ dínà ni. yóò tọ́ nù. kóòpè báyìí. wọ́n sì wà nù lé ìlàtà kí ni máa ń sẹ́yìn ọmọ ìgànnà kí ni máa dá yín láàmú gangan náà ó láago àárọ̀ ló ń kémi kémi káàárọ̀ ó mọ̀ pé epo ti wà lẹ́nu iṣẹ́ àbí sẹ́mi ò sí bàá mi ni sẹ́yìn sí bàbá tó bí èmi lọ́mọ rárá ni. ẹ o bá mi hmm? èmi ò pé máa débi iṣẹ́ ní ènìyàn gbogbo ẹ̀yìn báyìí gbogbo ọ̀pá ẹ̀yìn báyìí ó ń dùn mí èmi ìmúfẹ́ sinmi ni. o ní lọ bí iṣẹ́. mi ò lọ bí iṣẹ́ o. àbúrò ni wọ́n farawé. èmi ó ní wọ́n farawé àbí. báàmì èmi ò farawé ẹni kí ló bá irun jẹ mo dé tí bá irun jẹ wáyé. nígbà tí wàá gbóúnjẹ kalẹ̀ tán wọn bá tiẹ̀ lọ wọ́n máa lọ bí sẹ́ńtì ẹ̀. ẹ wò bàbá kówó pé hmm? ó dàbí ẹni pé bó bá jẹ́ pé bí ká máa bọ́ta ká máa mú wá fún yín ní ẹ̀fẹ́ ọwọ́ tí a wà yìí ó dàbí pé ó máa bẹ́tà ká ṣí ṣọ́ọ̀bù fún yín ta o bóyá ẹ máa máa ta pàrágà ni àbí máa wá kan tí a máa ṣe àbí máa máa ta ọtí ni mi ò mọ ìtẹ́ máa ṣe ní gbogbo ẹ̀yin náà mọ̀ pé iṣẹ́ owó kò rọrùn àti. padà mọ́ ó sọ fún yàrá yẹ orí ẹ̀ ò dáa olórí bíi kóńgò bíi kóńgò ráìsì èmi jẹ́ bàbá jẹ́ bàbá tí ò ti sẹ́rí kọ́ kẹ́kẹ́ lọ ẹ máa ṣe ráìsì tà fún mi kí n máa ta ráìsì òpó nóòsì ẹni wá fún wa ní wá lù máa tó bẹ̀ sí nínú. ẹ ẹ níṣẹ́ ṣe kẹ ẹ ṣáà máa jẹun sí wa ní òrùn ni kẹ ẹ máa jẹun ni bó bá jẹun tẹ ẹ fẹ́ náà nìyẹn. Hmm. báàbí tó bá èmi lọ ṣẹ́ ń tèmi o. wọ́n ló pé ayé rẹ̀ mò ń gbé o ẹ kó ayé mi gbé kówó kówó kówó pé ẹ̀dùn wẹ́dọ̀ wẹ́dọ̀ wẹ́dọ̀ wẹ́dọ̀ sẹ́lẹ̀ ya wèrè ni orí bẹ́ẹ̀ kúrú ẹ̀yin ẹ̀ ẹ̀ ẹ̀ sọ́ọ̀bù yàrá tó tó gbọ́dọ̀ tó lọ èmi lẹ́fẹ́ sí sọ́ọ̀bù olórí burúkú báyìí sọ̀rọ̀ títọ́ wèrè tó mú ẹran tó tún mẹ́rin ló tún mú lọ ọmọ mẹ́rin ẹ̀. lórí ibú ni mọ́tò yìí o. kówó pé kówó pé èmi wọ́n gbé mọ́tò tèmi kó nbílẹ̀ ni o. àfọwà ní sùúrù ni. ní sùúrù kí ni bírèkì ọ̀sẹ̀ bírèkì náà ti pẹ́ dájí àlámù èmi ò tí ì rí mẹkáníìkì jẹ báyìí o. ìwọ wẹ́pẹ́ kan náà lọ́jọ́ ṣiṣẹ́ pọ̀ ni ọmọ ìyá kan náà ni wọ́n lórí burúkú ọkọ̀ tó gbé kiri náà kó sọ̀rọ̀ lèkè. a ò sí mẹkáníìkì gbà láyé mi. owó ni kókó tó ń dè mẹ́ yẹn. móríde móríde. dé sọ́tún. ó dáná ti gbọ́ a ní bá mi yí sọ́ọ̀tù yí sọ́ọ̀tù. wá wá tó o jáwèrè. olórí ibú ni ẹ. tó máa sí. o mọ̀kàn tó ń ṣe olórí ibú. Ah, olórí ibú ni kò tó orí ìtúni orí kankan ṣe. èèyàn ló bọ́ ayé wọ́n lé. ó ní bẹ́ẹ̀ sọ jẹjẹjẹ níbi ìlànà. ẹ parí ọkọ̀ yìí náà. ẹ wo olórí ibú yọkọ̀ yìí o wọ́n ṣe ń de bírèkì ní àǹtí gbogbo ẹ̀mọ́ra wọn àti bírèkì àti ìjà wọn jáyò mọ́ra wọn ni. tọkọ bá jó lórí ibú ẹni tí ń ṣe náà ponú nù ponú aláìní làákàyè. àdúró ẹ olóṣè ṣé o ṣe bóṣù mẹ́fà lè sínú ilé o ti lọ ọdún mẹ́fà lẹ́nu tí ọkọ mọ kẹkẹ. àwọn ọ̀tọ̀ burúkú tẹ máa ń pa lórí ẹ̀bùn máa pa tán yẹn sì máa pàtó burúkú fún yàn. Ah, ọlọ́run bàbá ẹ lè máa sọ̀rọ̀ kọ́ ọmọ sọ̀rọ̀ kọ́ ọmọ dáló bàbá rẹ bàbá kó pé ó lè máa sọ̀rọ̀ kọ́ ọmọ dáló. kí ni ẹ̀yin àti bàbá kó pé ìyàtọ̀ fi ṣe ra yín. èmi èmi ló fi bá bàbá bàbá rẹ bàbá rẹ sọ́tún máa ń dẹ̀fù tó bó ṣe rí nì orí òpè má fi jóná wí júlá ẹ ó jura wọn lọ má fi mi wé babẹ ẹ ò rí ni fáìbọ̀ ìlú ọmọ láti lè mí gbọ́dọ̀ ló sì bẹ̀lẹ̀ yìí. Ah. ọ̀gá èmi gbọ́dọ̀ gbé mọ́tò tèmi kò ń bi lẹ́nì kí ló dé kọ́sẹ̀ bírèkì orí gbẹ́jẹ́ à ń bàjẹ́. torí ilẹ̀ yìí náà dé nìsẹ̀ ẹgbọ́n jẹjẹjẹjẹjẹjẹ bí màmí wọn lòun ìlògùn ara mi ti yá ẹ wo tó lọ́lẹ̀ mi bí bàgbọ́ tó kọ bí yé di wàhálà o. ọ̀gá mi ní sọ́jú ẹ lọ. gbẹ́rùsọ̀ bó ti lanú lẹ̀bi ẹsẹ̀ rẹ̀ wọ́n náà kọ́ dálẹ̀ ó jẹ́ kọ́pọ̀ lọ́sí òní kìnnìkan ọmọ sẹ́gìrì sí ńlá n ò sì bá wí pé pé wọ́n jìlá wọn bá lálẹ́ kẹ wọn ni wọn mẹ́ni ọkọ ẹ̀sẹ̀ ló fi gbà wọn fi lórí ẹni o ẹ̀jẹ̀ àmọ́ tá à ń ṣe o mò ń ṣe mẹkáníìkì òpè kẹ́rì mi fi o ọmọ ìwọ ìṣù ẹ kọ́rọ̀ bá mi torí customer always right. customer wa òun ló rí. ẹ má bínú ti yín o ah, bàbá ah. rẹ̀ ọ̀rá kẹ̀kẹ́ ah. bàbá rẹ̀ kò ní kẹ̀kẹ́ ẹ bẹ́ẹ̀ ni. ẹ sì máa bú bàbá mi mo á fi bàbá kówó pé kọ́ṣẹ́ ń bì báyìí. bàbá bàbá kówó pé kọ́ṣẹ́ ìwọ ọ̀rọ̀ rí ebi gbòde àìná lọ̀rọ̀ kọ̀ àbí ọmọ kọ mọ̀tẹ́lẹ̀ tí ẹ bá sọ kọ̀tọ́ bàjẹ́ okòtọ́jà ọmọ jíà òpònú ayírada ọyá lọ gbé àbọ̀kọ eh, wa bá ń bá kó spanner bá kó kí ni ó jèrè. nǹkan ẹ̀ sì ẹ̀ sì máa ẹ̀ sì máa bú bàbá ẹ̀ sì máa bú bàbá kó o pé ọdún tó bá wọ̀nyí lé ẹ mú kan. sẹ́mi ló ń lẹ gíní mọ́. yẹ yẹ yẹ yẹ yẹ ọ ẹjọ ẹjọ mbàdàn ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ sì máa yẹ mi jẹ ẹ sì máa yẹ mi jẹ bóyá mi ò ní kọjá bí màá bọ. ọmọ ilé yà bò ẹwé ti ṣe ta kété bíi etí àtórí ó ra yóò tún ọtí. ọyá lọ rè jẹ́ wa lọ rè máa aláìsàn alọ́dọ̀ yà wá sí o òpònú wọ́n mọ̀ fọkàn sí tí wọ́n ti kọ́ máa tẹ̀lé sọ́gbọ́ ẹlẹ́nu owó ń jẹ́ bí èròjà bábà. ṣé mọ́tò gbé. ó tó yín ti ọyá lọ́nu mọ́tò kọ lọ́ọ́ bá ní tẹ kílọ̀sì mọ́lẹ̀. ẹ má bínú ti yín o eyín góòlù yọ yọ ojú ah, mi. ẹ kílọ̀sì nìkan ní kí n fi. ó ti tẹ́ o. sọ́lẹ̀ tẹ́ ọyá pọ̀ lẹ́ẹ̀mejì ó ti ká sí i ó ti mú ó ti mú ìrẹ rẹ kó mẹ kó mẹ. Basira kí ló fẹ́ rà. àbúrò yìí ti bá ìgbà bá mi ta ẹ̀wà two hundred ẹ̀wà two hundred ta dáadáa o. farabalẹ̀ náà eh. àti kí ta dòdò two hundred nurse kówó pé o o ṣáà mú orúkọ mi kówó pé ni o gbọ́n nǹkan tí bá dẹ̀ yọ gbọ́dọ̀ máa pé náà ni. ẹran àbí pọ̀ mọ́. pọ̀ mọ́ hundred naira. ah òjò ìbẹ̀rẹ̀ o fọbẹ̀ sí dáadáa fọbẹ̀ sí fọbẹ̀ si. ní sùúrù ah. ìwọ òjò yóò dẹ ní sùúrù jẹ́ ń dé kíní náà kó tó máa rò. Ah. ó yá mú o wọ́n ní ah, tí ní sanwó ni. èyí ò jẹ́ ìyẹn ṣe rí. àwọn fún mi lówó níra ṣé àwọn ẹ lọ kó pàtì ẹ lọ. ó pé tí ò náà gà ṣé bọ́ọ̀lù ọ̀rọ̀ ga gbogbo wa bá ti rá èmi ni máa gún ẹgbẹ́ yìí èmi ni máa gún ẹgbẹ́ yìí eh, kó ó pé tí ò náà gà o ọlọ́run lọ̀gá gbogbo wa bàtírí òṣòmogi. <coughs> kí n ti yín ẹ̀rọ dúmọ́ mi. kí ọ̀gá kan kó tó jogún èmi kówó pé gan máa jọdò kówó pé tí ò ná gà ọlọ́run ọ̀gá gbogbo wa wíwẹ̀ máa ṣiṣẹ́ kó máa jẹun ká bẹ́ńṣọ́ fún yín. ah ká má parọ́ àwọn bàṣírà ń dáná ẹ̀gọ́ ní káyọ̀ kúrò ń de wọ́n dùn jù kò náà gà. Ah. fi jókòó síbí by dem Jim ìgbà kan wàá máa ní òun máa jẹ́ ní máyé èmi gan ní. kówó pé tí ò nàgà o ọlọ́run lọ̀gá gbogbo wa. bùdá jàǹbàdùn bùdá mi àjàǹbàdùn. ebi ṣé gba tí ẹsẹ̀ pé mo ṣe mo jọ no network lójú ẹ̀ ni. ẹ wo ibi tí mo bá dé yìí ó ti sú mi kí ni èrè kéèyàn lọ sí iléèwé kó má sọ owó iléèwé èyí owó session tó kọjá mi rí san exam mi ló tó bọ̀ lọ́nà yìí o kò sí bí mo ṣe fẹ́ ṣe àfi tí n bá drop out o àfi kí n fi ilé ìwé lẹ̀ ni orí bí ilé máa bá báyìí lọ́nà. Ah. mo ṣe lọ́rùn ah, mo ṣe fi ebó wọn ebó gidi mo rò pa ọ̀fọ̀ wọn àti orí dọ́bà dọ́bà mo rò pé tó sọ ni pé ọlọ́ọ̀ka yòókù ká pọ̀ ọlọ́ọ̀ka yòókù parí ní báńkì dọ́bà dọ́bà tó sì sọ bí gbòòdò. báńkì kọ́ báńkì ni ẹ wo tí o bá ti sí owó tí máa fi san owó iléèwé mi máa fi iléèwé lẹ̀ ni mi lè máa ṣe báyìí lọ jàre. ẹyin ọmọ kọrin ẹyin ọmọ ọmọ kọrin ẹyin ọmọ ewu ní iléèwé lẹ ọmọ kí wọn ní bí ẹ̀gbọ́n ọba mọ yó àbúrò sì gbowó yọ ọmọ ká ni bí mo ṣe sọsọ èlú ṣé tẹ bá ní kí mẹ́rin kan wá ní ìsìnjọ́ jẹ gómìnà Ògùn ṣé ìwọ náà kí wọ́n fà kalẹ̀ àbí yọ̀bá sẹ́ni kankan tọ́ka wò ṣé mo lè fi yan lẹ́ni. tó bá gbà láàfún sọ́ọ̀ mi ti gbogbo tí ọlọ́run wa kò wa mọ̀ ṣe. kí ni kí wá ṣe báyìí. ní tí a ṣe ní ìsìn. ìwọ ọlọ́run yóò gbà kó o pé ẹ lè sì. ṣé ibi mọ́rọ́ náà ló ti ṣẹ̀ṣẹ̀ dé. Ah, ibẹ̀ ni. kó o pé. mi ì pẹ́ rárá. dákun mọ́ bínú kí ló mẹ́nu rẹ ti ń rin bí egbò ojúgbò báyìí. lórí burúkú Basira ni nígbà tó ń tó ń jẹ yóò kọ̀ dé epo sí gbogbo oúnjẹ ni. ọ̀dà àjàmbá dàn. ìgbà wo lẹ gba wèrè yìí mọ́ ọmọ ṣe yín. Ah ọmọ dákẹ́ ọmọ pé bí yàrá bá ti fògùn kọ́ ọmọ sẹ́jọ bí ìgbà àgbàdo òjò bá ń sàn lọ ni kò sí tí ò ní gbé yóò gbé pàǹtì yóò gbà pẹ́rẹ̀ yóò gbó kíra yóò gbópo adìẹ ara àwọn òpó adìẹ tí ó pàdé sílífà ni àbó orí sílífà lọ́nà àbó bá sílífà ń bí ọ lọ torí kíní <laughs> ti ń dàrú mọ́ lójú o. sílífà alágbò. sílífà alágbò kọ́ sílífà ọlọ́sàn ni. èmi ò tí ì ọ pàdé sílífà ah, ó rí sílífà alágbo. ṣé ẹ fẹ́ màgbó yìí. irọ́ mo fẹ́ mu yàn ni. àyìn ah, náà dà. èmi tí wàá nílà ká ìbí tiẹ̀ ọ̀dọ̀sẹ̀ ọlọ́run bí gòmági kò sí wàhálà ilé kìsà rẹ ti ń jó lóru wọn mọ̀ pé ilẹ̀ ọmọ ń jọ kàn sọ́gbọ́ dáṣọ fúnjó. ẹ ti ẹ gbà nǹkan tí ẹ ràn kẹ wò. tó ṣé ibi tó ti lọ rájẹ náà ni epo ti yí gbogbo ara bọ́ báyìí. ọ̀gá àná níṣẹ́ ìbàṣírá ni ìbàṣírá ní ìbàṣírá tó ti ń ta gbogbo ẹ̀ ní epo ti yí àbí abẹ́rẹ́ nǹkan. ẹ gbogbo kò dànù. ìyún ìbàṣírá abẹ́rẹ́ àyà balẹ̀ bá ń gbé àbí sọ́lọ̀ jẹ́ ni. ẹ kú ìjókòó àbí bẹ́ẹ̀ yín kọ́ rè wọ́n mà ti yẹ̀kẹ́. kówó gbé oúnjẹ mi náà nì. ó kún síbẹ̀. ẹ̀yin ọmọ ẹ̀dá. ẹ̀yin ọmọ orí yín burú ẹ̀gbọ́n ni. ẹ kú ìjókòó. ẹ rà sà. láàrin ìṣẹ́jú kan irinṣẹ́ tẹ bá mọ̀ pé ẹ fẹ́ràn jù pé ẹ fi ṣe nǹkan rí láyé yín ẹ lọ mú kọ̀ọ̀kan. àjọ ah, thirteen nìyẹn ọ̀gá akẹ́gbẹ́kọ̀ wà ní. <laughs> àwọn èèyàn ìdìdì dé ni ẹgbẹ́ ọkọ̀ dèjì. ó pọ̀ ó pọ̀ ọgbọ́n kọ̀ wá ní ẹbí wọn kó pọ̀ bí wọ́n. bẹ́ẹ̀ ló rẹ sọ́hùn irinṣẹ́ tẹ̀ mú lọ ẹ̀dá iwájú báyìí. bọ̀dá mi kí ló ń fẹ́ fi irinṣẹ́ ṣe ní àkókò tá a wà yìí. ìwọ ah, sáwọn àwòrán báwa ṣe mọ sí ìdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ Jímọ̀ lónìí. sẹ́rí ẹnìkan wà láàrin yín o tí ò ní fi irinṣẹ́ tẹ́ mú lọ yìí tí ò ní fi ṣe nǹkan rí. báyìí ẹni tí ọba kobo kó o pé. ọ̀gá wọ́n pé you have one minute to leave the big brother house. ọ̀gá ìjọ ọ̀gá ìjọ a ní sùkúù dàrí. action. Thank you. orí ẹ̀jẹ̀ ní òpẹ́ owó orí òpẹ́ orí di báyìí ẹnu náà ti di ẹnu ọpẹ́ kẹ́ tábọ̀ ló ti. ìwé pọ̀ mí ni ìyá rẹ̀ pé èdè mi ẹ̀ sókè ní ẹ̀ sókè jì ní ò dáhùn èdè tún fọwọ́ tọ́ mi ní èkè ewé pa mí ni. irọ́ ìpọ́ wọ́n gbà wọ́n rí pé ọ̀gbẹ́nu tí ọ̀dà kú ò lé tọ́sí à ń bọ̀ ní ìsìntẹ́nu rẹ̀ ọ̀dà wọ́n á wọ̀ pé bọ́bá jẹ́mi sáà mo bí ọ ilé wọ kẹrùn rẹ ó bàjẹ́ bó ti bàjẹ́ ìkí mọ́sàn kankan sí i ó mú sí wo pé bó jẹ́ bòlíkì ni kí n bọ́ fi kí n bọ́ fi wọ́ ibi tó wù yìí. ẹnu ọdún kí mo yí mo yí ẹyà àti bàámi ẹ wà nù bí ẹ bóde èmi ni máa bọ́ tàbí àtọwọ́ mi kókó àmọ́ àjò fi kéèntì ara kiri gbogbo àdúgbò kéèyàn jẹun kókó kó sí kókó nù ìṣe. Ajo yìí náà nìyàn bá kiri tí ló gbẹ ló fi wú tí ó gbẹrẹ dùn yàn yìí ẹtún débi ẹtún ní mí ní ara. ara tún ń dùn ọ níbo ní dùn ọ̀nù ara ọjọ́ sọ mi ti ń dùn ọ kábọ̀ mi táwọn jábọ̀ wọn mọ̀ kílí kí wọ́n kí n bọ́ fi wọ́ tí wọ́n wọ̀ tí ó kú tó. ní èdè ẹwọ́ dà sí wọ́n ìkókò yé mi ẹ máa bọ́ ẹ wọ́n mi pẹ̀lẹ́ nǹkan ò ní sí ọ lágbára Ọlọ́run àmọ́ sórí pé ọ̀tọ̀rọ̀ oúnjẹ tó ń wí òun ò lè fọ̀rọ̀ oúnjẹ ò lè fi bá mi wí o bàbá rẹ lọ́ọ́ bà sọ sọ̀rọ̀ mi yẹ ọ̀rọ̀ pé tó bá gbélé lèmi náà jẹ ìbájáwọ̀ lè gbé wá ìbájábùrù rẹ ni anybody tí ìbá gbé wá náà méjèèjì èmi ọ̀ jẹ́ sọ̀rọ̀ mi yí ọ pẹ̀lẹ́ ah táwa bọ̀ lẹ́nu jẹba. mi ò mọ bájẹ́ iná bọ́ síta ẹ ṣiṣẹ́ owó wa ẹ wá dùn bí ẹ bá béèrè ẹjọ́ ní ọwọ́ mi kí n máa fèsì sí béèrè tẹ́ ẹ bì a sì lọ fún tọ́jú rẹ ní ìṣe ọ̀sìn pẹ̀ka tọ́jú rẹ sọ́wọ́ náà báyìí ẹni ló ti bàjẹ́ sílẹ̀ ní ìtẹ̀rù ti dẹnu ọ̀pẹ́ tí kò wọ́n ní ọ̀ká tọ́jú rẹ ní báyìí. yóò mú yóò mú. wá kó pé ọ̀fẹ́ náà jọ ń bí oúnjẹ ní bá sàn lẹ́nu ọjọ́ kan. ẹ ẹ ṣe kí mi pé mo ṣe. ẹlẹ́nu sọ̀nsọ̀ gbígbà kí ọkọ̀ òkú pọ̀ ṣe gbé lọ fáwọn aráàlú tọrọ ọmọ tó jẹ tó fi dàgbà ọmọ tó jẹ tó fi dàgbà òpònú nkì kó se. àti sọ́nù. sórí tí bá tí bá tí bá sọ ní tí bá sọ ní ìrùkà ní gímú ah, ìbàjẹ́ pọ̀ náà ẹ̀jẹ̀ àwọn ọmọ yìí o. ẹ mẹ́rin. níṣẹ́ ni mẹ́rin o. ó ń bá bàbá rẹ̀ àti ààrẹ jẹun ó sì bẹ́ẹ̀ kọ́kọ́ mẹ́rin síwájú wọn. bàbá kó pé odùn kan ni ẹ máa ń sọ ti dẹ́ sọ yẹn mi ò ní gbà mo mẹ ní bí mi bí n bá rí ìyá mi mo dá ìyá mi mọ̀ mo mẹ ní bí mi o. èmi náà bímọ. ọmọ àlè lọmọ yìí. mo bímọ. mi mọ. àwọn ọmọ lórí àwọn alábàákà àwọn ọmọ tí wọn fi tọrọ mọ. tọrọ mi sọ ọ bímọ. a ẹ̀yin bímọ síbí àmọ́ orí ẹ̀ ò dáa orí ẹ̀ ò dáa rárá tí bá ti bá sọ ní kinní ah. lẹ́nu ẹlẹ́nu dúdú bíi ah. orí. ẹ ẹ dákun ṣé ìtọ́jú tí mò ń tọ́jú bàbá yín ṣe é lè tọ́jú. ó yé mi. ìtọ́jú wo. ìtọ́jú tí mò ń fún bàbá yín lọ́sàn-án lóru ṣe é lè tọ́jú ẹ̀. pàlàpàlà. mo ń tọ́jú bàbá yín débi tí èèyàn tọ́jú èèyàn dé ni. ẹ kẹ́ sọ̀rọ̀ fọ́ọ̀mù kẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹlẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ń rè ah. lọ́sàn-án lóru mo ṣe. bí ó bá wù yẹn wá tọ́jú wọn mọ́. ẹ ẹ lẹ́ni má tọ́jú wọn àbíṣẹ́ orí ẹ̀ ò iṣẹ́ pàtó wo ni wọ́n ṣe sórí eré eré eré ẹ ò dáa ni. ewo ewo ewo gan ni ẹ sì ẹ sì máa dà wá sí kiri ẹ máa dà wá lóko lóko. ẹ lọ bá bàbá rẹ gbà náà kó fi nǹkan sábẹ́ kó fi nǹkan sí díẹ̀ lóru bídíò bá ti ní bọ̀yẹ̀ bá wa ti ní mọ̀ tọ̀ káàkiri. yàyà ni yẹ ọ. bẹ́ẹ̀ bá ní ẹ ṣe mọ obìnrin wà tàbí máa wá fún báà mi tó máa máa wọlé tó máa bọ́ta. ọmọ yìí wákàtí ti mẹ lálẹ́ sàárọ̀ ọmọ mi ṣe sáfìsì mi àbí bẹ́ẹ̀ mi ṣe sáfìsì rẹ̀ òpó nóòsì nítorí láti jọ ń sábìsì ara wa hmm. mo tiẹ̀ ní láti gẹrun. ohun tó gbé eh, ohun tó máa rí yín sí náà nìyẹn kẹ́ ẹ jẹ. Hmm. ṣé ẹ wá gbé tèmi o tó bá jẹ́ orí owó tẹ́ fẹ́ wà nìyẹn hmm. ẹ̀yin àti ìyàwó yín bó bá jẹ́ orí owó tẹ́ fẹ́ wà nìyẹn nǹkan táwọn máa ṣe ni pé bá bá ti ń ṣiṣẹ́ owó wa a máa dúró sí gbòòrò a sì máa náwó bá bá ṣe wù wá. àní mú má wálé. ẹgbẹ́ sì máa pẹ̀yìn àtìyàwó yín. wọ́n sì fèpè lé fún yín. olówó mọ̀jà kòkò tó mọ̀jà kékeré ètò àjẹgbò owó ẹ̀ ni ètò àbá jẹ́gbò owó ẹ̀ bó bá wù kọjá kọ́tà bó bá kọjá tó bá wù sí àjẹgbò owó ẹ̀ ni. sẹgbó tọrọ sẹgbó tọrọ sẹgbọ sẹrí ìwúlò gbogbo yín ọ̀tọ̀ọ̀tọ̀ ní fún mi o. bí ìyá yín ṣe jókòó yìí ìwúlò rẹ̀ ọ̀tọ̀. ìyá òun bẹ́yìn ṣe wà ìwúlò ti ọ̀tọ̀ ìwúlò yìí ni kẹrin lọ láàárọ̀ kẹsì mú nǹkan tá a lè jẹ wá lọ́wọ́ rọ̀lẹ́ má lẹ́ ẹ ìwúlò yóò jù bẹ́ẹ̀ lọ ẹ lè wúlò fún mi lálẹ́ o ẹ ní sórí burúkú ẹ má bà nǹkan jẹ́ mọ́ mi lọ́wọ́ o. ẹ wo bàbá kówó pé bó bá jóun tẹ fẹ́ nìyẹn ó ti wá dà báyìí àtijọ́ ọ̀bọ bó bá jóun ẹ fẹ́ nìyẹn bí èmi àti owó ní kókó bàbá ti ṣiṣẹ́ owó wa a sì máa ná gbòòrò ẹ̀yin àtìyàwó yín ó wá kú bẹ́ẹ̀ ṣe máa jẹun ṣé ẹ̀yìn ti yín ẹ̀yìn ti yín àgbà tí máa fi yín dáǹbẹ nínú mi. kí ló bí yẹ́ ẹ̀dá ti yà èbú. tíyà rẹ̀ bí. ẹ̀yin kò yẹ pawọ́ ni ẹ̀sìn pàṣẹ ọgbẹ́ ẹ̀sìn pàṣẹ ọgbẹ́ ẹ̀sìn pàṣẹ ọgbẹ́ olúwa ẹ̀sìn máa dákẹ́ fún yín ẹ̀yin kò yẹ pàyà mi ni àbí gbogbo akitiyan wọn gbogbo yóò dáṣe òfò kọ́ ni. bẹ́ẹ̀ bá kú ẹ̀kú gbé bẹ́ẹ̀ bá kú ọ̀run yẹn ni. tí a bá pa ìyàwó mi lórí. bẹ́ẹ̀ bá kú ẹ̀kú gbé ni. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jẹ́ fún ọ lómi káàmù dáràn pẹ̀lẹ́ lójú ni lójú ni káàmù mo fẹ́ fi nu ojú omi ọmọbìnrin yìí báyìí iyọ̀ iyọ̀ bí ah, oúnjẹ náà lọ rà wá bó ládé abẹ́rẹ́ yọ̀ kówó pé kówó pé ẹ má dẹ́dú lẹ́yìn mọ́ ọ ah! kéèyàn ní orogún yéèyàn kò tó yéèyàn ìgbọ́n rí gẹ́rẹ́ mọ́jọ mọ́jọ mọ́jọ mọ́jọ tàṣí ọ ní àyà o mọ́jọ tàṣí ọ láyà o tí mo jókòó tì mú o ò ní sori burúkú o ò ní sori burúkú o. ẹgbẹ́ ètò wọn láti ṣe kíni. Ah, dábàá mú wálé mọ́ ebi pa á kú. nínú èmi mọ àwọn ilé ìkẹ ìyá wọn kíyà wọn tó kú èmi mọ bẹ́ẹ̀ mi ṣe mú ká mọ̀ ti wá sáwọn ọmọ orí mm. tí ó ṣẹlẹ̀ ni pé jẹun dáadáa torí ọlẹ́ yìí. alẹ́ alẹ́ kòkó alẹ́ lójú alẹ́ lágbàá o eré wọn ti bẹ̀rẹ̀ láti six thirty o ó kù díẹ̀ kan kí mọ́ gírígì báyìí mi á parí ẹ̀ sí ọwọ́ ìdajì mi náà tá a máa ń pè lóò aláwọ̀ láparí ẹ̀ sí o. kéré gbé lára mi ni tẹ bá jẹ́ ẹ ṣe. ẹsìn mú kúdà ní. kí ló dé. bàbá wa ẹsìn mú kúdà ní. èmi ni àti ẹ̀ lájọ wà. láti sàgbè. ní àláwọ̀ gbọ́. ẹ kí ló wà ń bẹ̀ o jẹun jẹun. ìjẹun tó bá jẹ bá mi. o jẹun. lẹ́yìn ẹ̀ẹ̀kan kéèyàn ṣe lẹ́ẹ̀kan kó sì sùn èwo lẹ́gbẹ̀ẹ́ tó bá fún jẹ dùnú mm. kò lè dùnú ní kókó oorun dùnú oorun ló ti kókó. ẹ ti torí àti mẹ́sàn. wa ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ìlàgbára ẹ mẹ́sàn ẹyọ kan one àní one one one ní ìlẹ́sẹ̀ mẹ́sàn-án ìlẹ́sẹ̀ mẹ́sàn-án ọ̀dà ẹgbẹ́ oúnjẹ mi ò mọ́ ẹ mọ́ fìdí mi ah, ah, mẹ́sàn-án ẹ fẹ́ pa mí ní kí ẹ wẹ̀ á fi parí tó kù. Ah. Hmm, ìpínlẹ̀ ah. ah. ayé lẹ́gbìn. ayé èmi má jẹ fún ẹ. ọlọ́run mi èmi nìyàn ó nítorí ẹ̀yin ò ṣe olórí ibú olórí ibú nítorí ẹ̀yin ò ṣe o. ọjọ́ wọn. owó ní kókó sóò kó yẹ kó o súnmọ́ bí kò tiẹ̀ bá mi wù dásìkò tí mò ń ṣe fífa alágbó sílífà alágbo. sílífà ti gbé ohun tí ẹ mọ̀ ọ́ jẹ́ o mo ti gbé ohun tí ẹ mọ̀ ọ́ jẹ́ mo ní tẹ bá ti ń sọ pọ́pọ̀ a ní ẹ mọ́ fi yẹ́yẹ́ sí yẹ́yẹ́. pọ́pọ̀ yẹ́yẹ́ èwo ń gbé èwo ń gbé kí ló ń pa káàkiri báyìí. mo ló pa látàárọ̀ náà bá mo ti parí orúkọ ẹ táyà ah, parí orúkọ ẹ pa. o ní bínú ni alágbo bó o ní tó ń lọ tó ń mu sẹ́ẹ̀kan sí ń dún. ẹ̀mọ́ sí líbàtù tó ń sọ ní gbòòrò ni. bíẹ̀ ọmọ mi wèrè mo mu wèrè mo sá lódo. ẹ̀mọ́ bá ẹ̀mí ló jẹ́ ẹ̀mí rẹ̀ fi rẹ̀ fi rẹ̀ lórí ẹ wò. èwo lórí ibú táyọ̀ dé tẹ̀ ń ṣe kínní kínní táyọ̀ yẹn ni òun náà dà mí ò òun dà. alọ́nẹ́ni tó bá ti jẹ́rọ ayé yóò mọ̀ jẹ́rọ ayé lọ àwọn tó bá jẹ́rọ ọ̀run wọ́n mọ̀ jẹ́rọ ọ̀run àwọn ayé làwọn ń bá ṣe. àwọn kò lọ́wọ́ yẹn sí kún lọ́wọ́ rẹ̀. sílíbà lè lè léyìí ó lè léyìí sílíbà ẹ̀rẹ̀ ìjàwọ́ náà tí ó yàn àpọ̀ tẹ́ ṣe yí àpọ̀ yóò yọ ó ti bàjẹ́. Ah, ó pa àpò igi bàjẹ́. àpò bàbá yín ó bàjẹ́. òní lọmọ yìí ká. kí ló kọ ẹjọ́ bóṣọ dànù. kí lọmọ yóò wá rí ìrànwọ́. òun rè ń bí. ìwọ́dé bẹ́ẹ̀ rí. orí yín burú mo fún ẹ yẹn. owó pé. ẹ jọ bó lẹ ṣe fẹ́ sí. ẹni sori burúkú àníṣe ohunkóhun ṣe o bẹ́ẹ̀ a ah, ní ṣe ohunkóhun ṣe o. fẹ́mi lọ pa ẹ̀yìn ṣáà wí máa pa. kò sówó kò sọ́jà ẹ ti jẹ mí ní two fifty tẹ́lẹ̀. jẹ́njú ẹ lójú jẹ́njú ẹ lójú ó yà gbà. ẹsẹ̀ mẹ́yẹn bọ̀ lápò ni. káì mú kó bẹ̀ kó bẹ̀ lọ ah, kó bẹ̀ lọ. yóò dúró bẹ̀ yóò dúró bẹ̀ yóò dúró bẹ̀ yóò dúró bẹ̀ ewo ni karamọ òfò tó máa ṣe. kí ló dé o. kò sígbà tẹ́ ẹ̀ débi báyìí tọ́fọ̀ ò ní iṣẹ́ wọn ah. ọ̀fọ̀ mọ̀ sẹ̀wọ̀n ni. eré rí ebu ló ń gbélé yín kílẹ̀ fèyíjà kan ẹ wá o ẹ wá o ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ o ntẹ́gbára yín bá ká ni ẹ ọ́dà fún o ẹ̀dúró ẹ̀dúró ọwọ́ yín mọ̀ ń bẹ́ ṣé ò lè lára yín ṣé ò lè sílẹ̀fà. kí ló fẹ́. ó ti délẹ̀. ó ó ti dúró. ó dé ó dé rẹ̀. ó máa máa lẹ̀ ó máa máa lẹ̀. máa máa máa ó ah! ń pẹ́ ọ̀dọ̀ sẹ́. ẹ má kó bẹ́ẹ̀ lọ. Ah, kó bẹ́ẹ̀ yẹn lọ. ó dé dé dé dé dé bẹ̀. Ah! dé dára. lẹ́yìn ọkọ̀ wa ìbéèrè mi ìbéèrè mi. mi ò mú léré mọ̀ kèé mọ̀ ṣeré. kèé mọ̀ ṣeré. ẹ wá. sílẹ̀fà hmm? wọn náà kọ kí ló máa ṣẹlẹ̀. kí ni kò wá ṣe olúwa kò ṣe mọ̀kọ́ tó ń sọ báyìí. sílífà fèmí iná pa ẹ̀yìn ó ṣàwọn omi máa ń bá mi tà á yẹn. ó mọ̀ pé ó sì gbà kí n tó dé. o ah, ah. torí ẹ mo ti. má mú o. Ah, torí ẹ mo ti múra mi kí n tó dé lálẹ́ yìí. mo bá wá ti pàdé. o ò dẹ̀ gbá bí. ó wá mọ̀ nǹkan. alẹ́ yìí ó máa. o ò ní ṣe ṣe lálẹ́ yìí a ní kò ní ṣẹ́ṣe lálẹ́ gbogbo iṣẹ́ tó wà ń bẹ̀ mi máa ṣe é máa pẹ́ tí mọ̀ kẹ́ tètè lọ gbọ́ sí i èmi mo máa jókòó ah, léṣù. gbé ọjà ẹ gbàjà ni. iṣẹ́ pọ̀ tó fẹ́ ṣe mú ní o já ẹ. ìpè kí ni. kówó pé rámà bá sọ̀rọ̀ ẹ wá bí sà ẹ wá bí sà ọlọ́tẹ̀ ni ọlọ́tẹ̀ ni ìran ọlọ́tẹ̀ ni ìran. ìfà orí oṣooṣe o. kò ní sèwò á pàdé lálẹ́. Eh, inú ń bí wọn ni. síyí ah. bá pọ̀ òṣì pọ̀ fún yín. òṣì ń gbé lé yín. àwọn olórí ibú mi mo wọ́n tàtọ̀ múra tó yìí. Ah, wèrè ọjà ni ọjà ni kò ní ṣéwù ẹjọ́ àníṣe ohunkóhun ṣe o ẹ jẹ́ kó omi pé ti bá máa. ìwọ ni fọ́sibí tó ti fẹ́ ṣàfihàn ṣé òfò kó ṣe tó fẹ́ kú pọ̀ eh, pọ̀ yìí. ẹ jẹ́ mọ̀ kí fún yín jámọ́ ti ti eh, ti ti ọmọ yín ọmọ yín. sílíbà ti gbọ́ àmọ́ ah, fi yẹ̀yẹ̀ sí yẹ̀yẹ̀ ọmọ fi yẹ̀yẹ̀ sí. olórí ibú àgbóyó ń tàyò múra tó yìí olórí ibú yáìsì ọ́fíìsì ṣé ìyàwó ẹni tó fẹ́ fẹ́ rè mọ́ ẹni tó fẹ́ fẹ́ rè sírífà máa ṣe oríṣó bí mo ṣe ń wò yìí oríṣó ni. ìyá ẹlẹ́jà wa. Ah, mọ́mì ẹ mọ̀ bá ẹ wà ẹ lè. Ah, ẹ kú àdọ́mà ẹ ní dààmú ṣé kò rẹra ẹ ní dààmú yẹ́sù à ìkànnì yìí ṣe yẹ́sù à á kú àdọ́mà yẹ́sù à ilẹ̀ fẹ́ tọ́kì wa àṣà wa wa aláràn wa gbogbo ẹ̀ lówó ẹ̀ wọlé fẹ́ egungun bẹnu tọ́kì sẹ́yìn ọmọ ni <laughs> ẹran tí ń bẹ ń bẹ kéékèèké báyìí ẹ wò sí ẹ̀rí sáwọn lọ́dà jù inú ẹja. òkè mélòó lẹ fẹ́. ẹ ẹ ìbára kó mẹ́ta mẹ́ta dá aunty fees. mami. ẹlẹ. yes ma. yọyẹ. àmì o. òníyẹ ẹlẹ. yes ma. ẹlẹ ẹ láwọn tó tún gbẹpẹ ní ju báyìí lọ ni. Ah, kí gbogbo ẹ má ṣe rírì àwọn ilé ìgàn tiẹ̀ tún da tẹ́wọ́n àwọn kan wọn ṣe ni wọ́n ṣe wíní wíní wíní. ẹ mú kàn sí ẹ mú kàn sí mẹ́ta ni mo ní ẹ mú wọ́ ẹ mú kàn sí. ẹ kan sí i bó láti wá gé ẹja ilé ìbáyìí. ṣe máa ń báwo ni ṣe gé. ẹgẹ́ ògùn ẹ̀sìn bẹ́ẹ̀ bíi ẹgẹ́ sí fifteen. eléyìí ò ṣe ń gé sí márùn márùn ṣe fẹ́ jẹ́ kí n gé ka mi mọ ni. fifteen ni kẹ́ ẹ gé sí. Ah, ẹ wo kò ṣe ń gé sí ju mẹ́rin lọ. Ah, ah, orí yìí tó fi jọ gé sí méjì jàre. ẹ méjì kí n gé kàmí mọ́ ni. Ah, ẹ jẹ́ orí ẹ náà sí méjì. ẹyin gan ti pọ̀. ẹ jẹ́ aláfẹ́ jẹ́ nu ọbẹ̀ ni àbí ká jẹ oúnjẹ gidi. ẹ ní dààmú sẹ́mu tó ṣẹlẹ̀ ní pé tí àwọn ọmọ mi bá dé nírọ̀lẹ́ wọ́n mú un wá. ìwọ ló kọ́ òun lẹ sọ oṣù owó àárọ̀ náà ilé máa ń kọ́ṣẹ́ mi lọ́wọ́ tí mo ṣe ń dé ṣọ́ọ̀bù rẹ̀ náà. ẹ jọ̀ọ́ ẹ má bá mi sọ yẹn jàre àlọ́ kùtù ẹ má fàwọn ìṣẹ̀mí lọ́wọ́ ni wọ́n ń ṣerú ẹ̀ o. ẹ ní sùúrù kò rí bẹ́ẹ̀. wọ́n bá dé nírọ̀lẹ́ ní ìsìn wọ́n fún yín lówó kèé sí àwọn owó kékeré àwọn owó gidi àwọn owó tó làmìlàkà wọ́n fún yín. ọ̀rọ̀ ìlẹ̀ bá mi sọ bó ti jẹ́ two hundred naira fi ṣẹ̀mí lọ́wọ́ ilé máa ń kọ́ ṣẹ̀mí lọ́wọ́ láàárọ̀ kùtù tí méjì gbogbo àwọn kọ́sọ́mà mi wá kọ́ ọmọ rẹ̀ jaláwìn láàárọ̀ ìnira ah, kò ṣe ń gbọ́ sétí rẹ̀ fún mi lọ́wọ́ jàre ẹ̀yin ò ṣe sọ fún mi bẹ́ẹ̀ lówó kẹ́ ṣe jẹ́ kí n jẹ́ ìjà mo wá jẹ́jà tẹ̀ ìṣùbá sọ fún mi pé àwọn ọmọ yín máa mọ́wọ́ kan wá rọ̀lẹ́. antifis antifis nígbà tí ẹ ń gbà tí ẹ kọ́ sọ̀rọ̀ ẹni mọ̀ sọ̀rọ̀ pálapàla bó ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò gbọ́ ẹ tún sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ẹ tún mọ̀ sọ̀rọ̀ rúrùn àgbàlagbà sọ̀rọ̀ rúrùn. àgbàlagbà sì ń ṣe wá lórí ẹja àwìn láàárọ̀ kùtùkùtù. ó dà ǹjẹ́ ìlú ẹ̀ náà bí sẹ́mo mú wá gbà tí mo wá. ǹjẹ́ ìyìn bẹ́ẹ̀ náà bí sẹ́mo mú wá gbà tí mo dé bí. ẹ gbọ́dọ̀ tẹ̀ ń sọ sọ́dọ̀ ti bèrè ni ọmọ rẹ̀ já ṣọ́kúta rẹ̀ máa ń dání ni. ó dà ẹ̀yọ̀ ṣé kò yẹ kẹ́yìn ó béèrè tí ẹ ká yọ bẹ́ẹ̀ tẹ̀yìn bẹ́ẹ̀ náà gbèsè mi mọ kí n bá ọmọ wọn dání ni. ẹ ọmọ tí ju yín ni òmíràn lọ́ọ̀dún mọ́ mi lẹ́yìn. ọmọ tí ju yín ni òmíràn èmi gan fẹ́ pé ìtọ́ ọmọ mi fà yìí fún ọ ní pé wọn ò fún ọ lọ́wọ́ mo ní wọn fún ọ lọ́wọ́ rọlẹ̀ o sì ẹ́ o tún ọ̀dà ẹgbẹ́ sàṣì bí àṣì bí ọ o tún ọ̀dà ẹgbẹ́ sọ̀sì ọ̀dà ẹgbẹ́ sàgídí. ṣé yín bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni ṣé yín bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni. béèrè jẹ́wọ́ béèrè ọ̀rọ̀ yìí ò dá ọ̀rọ̀ tó ìjọ sọ ọ̀dà kí ló dé. Ah. ṣé mo lè ṣe àìsàn gbọ́jà wù ni àìsàn gbọ́jà wù à ń gbà sí san à ń gbà ọlọ́run sí fún wa san. àwọn ẹgbẹ́ pẹ̀lú ẹ̀rọ nìyẹn lọ́wọ́ àárọ̀ kùtùkùtù. ilé ta bá fi tọmọ èrè. Ever since I've met you, I've been lost and found. Ever since I've met you, I've been lost and found. Yeba. Baby boo, I got to know you say I love you. And if I tell you say I love you too, tell me say you love me today. Ah, Sigo, be ọmọ sílòbe wá kí ló dé baby. I know you tell me say I love you baby. Tell me say you love me too. Say you love me. It's like wọ́n dẹ̀ sọ pé àwọn ò lè wá bí pé kẹ́ wá rí àwọn. Oh, okay, okay. Um, um, I'm a lo, I'm a lo rinsing. But wow, wow, small, small, small. She, oh, boy, voice, boy, boy. Let me say, voice, Tani. Mo tó wà lábẹ́ mọ́tò náà kí ló Mechanic. Mm-mm kí wàá ní ọ oh, disney ti fọ èsì. ẹ jọ kí ló ń kọ lórin o ah, kí lẹ tún kọ fún nínú orin ẹ o. alábòsí nìyẹn ọ gbọ oh, no ìwọ calm down kò gbọ́ wẹ̀sẹ̀. owó ni kókó. ẹ jọ wọn dúró dẹ̀yìn kọ́sítọ́mà oh, ah, dúró dẹ̀yìn. owó ni kókó. <laughs> ẹ kúṣẹ́. Ah. <laughs> kí n lè ṣe ẹ pẹ̀lẹ́ jàre ah, èmi ò lè imagine pé ilẹ̀ ń kọrin bẹ́ẹ̀ yẹn o. Ah, bí mo ah. máa ń kọ́ nìyẹn o. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn mo fẹ́ lọ rí èèyàn kan sáré bẹ́ẹ̀ yẹn so eh. tí n bá padà dé mo fẹ́ rí yín. ẹ fẹ́ rí mi. ẹ̀yin eh, àti yín lọ́rọ̀ tírí bá lọ pa lọ́rọ̀ báyìí mo ti mọ̀ pọ́rọ̀ owó náà lè fẹ́ bá mi sọ. I think computer wa more important everything everything ah no no mo tẹ ní eh, surprise. ó yá ẹ jẹ́ sáré parí nǹkan tí mo ṣe ń bí báyìí. Yes, ever since I love you, baby. Bàbá kó pé ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ fi lọ yẹn. Ṣé rí níbi iṣẹ́ wa lẹ́nu ọjọ́ mẹ́ta ó ní àsìkò tó máa ń gbóríṣiríṣi mọ́tò ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì wá kò ń ṣe ẹ̀kọ́ kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta. Ṣé wá rí ìbáṣepọ̀ àti àǹtí yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta ó fẹ́ ó fẹ́ wọ̀ díẹ̀. Ṣé wá rí àánú aláàánú yìí ni wọ́n toast mi. Àyà mi kọ́kọ́ lágàràgà pé ṣóbìnrin mi ò rí wéèlì láyé mi ọ̀rọ̀ yẹn kàn rú mi lójú ah, mi ní à ta mo tún lè lọ sọ fún báyìí mo ní jẹ́ wọn bá àbá kó o pé. kí ló wá kí ló wá wí fún. Ah, mo ti sọ kankan fún un ah. mo sọ kankan fún un. sọ máa lè lọ́mọ yìí ni àbẹ́ ọmọ ẹgbọ́n ti sọ lẹ́nu ni èèyàn ń wá sí ṣọ́ọ̀bù yín ó ń gbọ́kọ̀ bọ̀gìnì bọ̀gìnì mo ti ẹ̀rù pé dílà díẹ̀ lórí ẹni tó fẹ́ sọ ni e, ẹni lọ́lọ́kọ̀ ó wá tó sì wọ pé òun fẹ́ràn rẹ̀ òun fẹ́ fi ọ bẹ́ẹ̀ ni bá. ọwọ́ ìwọ wá ní ìwọ ò rírú ẹ̀ rí ọgbọ́rú ẹ̀ rí orí ẹ ti burú sí àmàna wọn lórí ibu ni ọ. kí ló dé ṣé ìyá tèmi ń jẹ yìí ìwọ náà tún fẹ́ máa jẹ lájẹkù ni obìnrin rí ọ báyìí ó rí ọ pé ẹni yìí o ó ní nǹkan ṣé o ti mọ̀ pé ó ní nǹkan kan tó rí lára ẹ pé ó rí súrà kan lára ẹ pé ọjọ́ iwájú rẹ̀ ó dànù ni obìnrin fẹ́ sọ pé I love kò ní ti sọ love you lásán ó ti grab you ẹ̀ mọ́ mọ́ lọ́wọ́ ó wá sọ bẹ́ẹ̀ mi pé ìwọ ò gbọ́dọ̀ ẹ̀rí wo òrírú ẹ̀rí ó ṣẹ̀ṣẹ̀ ń wo fíìmù Yorùbá ní orí Africa Magic ni sọ ṣẹ̀ṣẹ̀ ń wo ni àbí wo fíìmù àwọn ẹ̀ń fíìmù ni ó ṣẹ̀ṣẹ̀ rí tóbìnrin ibi tó ti bọ́ tóbìnrin ti ń bọ́kùnrin sọ̀rọ̀ tí ó tún máa bẹ̀ pé à èmi mo nífẹ̀ẹ́ rẹ o mo lè ṣe gbá ìfọ̀ o mo lè ṣe tọ̀hún fún ọ o wá rí wọ́n tó kọ́nu wọ́n tó dẹnu ìfẹ́ kọ́ mbẹ́ ọ̀wá ló olówó òrìrú ẹ̀ ni so so ṣe wèrè ṣe orí ẹ̀ ni alẹ́ rò pé mẹkáníìkì òfò ẹ̀rùn tí tẹ́ lọ kọ́ ṣe rò pé mẹkáníìkì gangan ni mo fẹ́ kẹ́ lọ kọ́ ni kẹ́bi lè rọ́nà àbáyọ díẹ̀ káyé yóò fi lè dáa díẹ̀ dáadáa náà ni ìjọ lẹ́fẹ́ kó spanner kó kó kíní wí spanner àbí kílẹ̀ kó kiri wíwí wíwí àròsílẹ̀ kó kiri níbi ibi sẹ́yìn ṣé ìjọ ìjọ òun ni mo fẹ́ jókòó tì yìí ni mo fẹ́ jókòó tì ọlọ́run adìdí tì nǹkan oríire sí ọ kó fún ìhùn kó gbà mú kó ọmọ bá lówó rẹ lọ kó ọmọ kó wálé kémi ọmọ náwó tèmi wà ní òrírò ẹ̀rí wọ́n ẹ̀sẹ̀ ń wọ àwọn ọdúnladé nínú fíìmù àwọn ọdúnladé tí ń ṣe fíìmù àti àwọn fẹ́mi adébáyọ̀ tí ń ṣe fíìmù pẹ̀lú àwọn ògògó tí ẹ tóbìnrin máa sunkún torí ògògó tóbìnrin máa sunkún pé ògògó yìí bí ọ̀pá ti ẹ̀jọ́ kọ ẹni o kó sì jálé ẹni o ọ̀sẹ̀ ń gbọ́rú ẹ̀rí ó rú mi lójú náà ni mo ní. tó bá bí ọ̀rẹ́ tó bá yẹ kí wọ́n bí ọ̀rẹ́ tó bá di láàárọ̀ ọ̀la mọ́ lọ sọ fún pé ọ̀rọ̀ tó sọ pé kó lọ yí padà kó sọ fún pé tó ti yọ nígbà tí ó bá bí dìrọ̀lẹ́ ọ̀la kọ́ mọ́mú ìyàwó wálé fún mi rí ẹ̀ tí ò pé wọn àpè wa òpó nóòsì wọn làwọn fẹ́ fẹ́ olóhùn òpó rẹ̀ rí. ẹni kí lọ bá. mọ́ lọ bá. ṣùgbọ́n spirit mi ò bá wọn. kò ní yẹ spirit rẹ̀ mo ní kò lọ bí kò ní spirit kí spirit olórí ibú wo ló máa kì bọ́tà àkọ́kọ́ tiẹ̀ bọ́tà bọ́tà bọ́tà wọ́n sọ ní nǹkan ní gímù ọmọ àlè. agbọ́n bí owó lè lówó láyé òmòràn ìfà òsì ọ ilé wọn náà ló ní owó pé ilé wọn náà ló ní owó pé anything anyway anyhow owó ṣá wọlé. any which way mm-hmm, owó wọlé. nǹkan ń bẹ lẹ́yìn ọ̀rọ̀. nǹkan ń bẹ lẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀. kàgbéjẹ́ forí kàgbórí wa sọ̀rọ̀ kàgbéjẹ́ forí kàbẹ́lẹ̀ dá ẹni sọ̀rọ̀. You not been intoxicated by things of the world. ọmọ ẹ̀yà báyẹn lọ. má jẹ́ kówó darí rẹ̀. ìwọ ni kó darí orí ọ̀wọ́ rẹwà rẹwà rẹwà rẹwà ṣùgbọ́. orí tí ó ná ńlá dandan ṣá ni ó ní. dandan ni. orí tí ó ná ńlá ó dandan. dandan ni ó yọ orí. ẹni ìwé o kò owó ti gbé ìbá bọ́ndẹ̀rù wa o owó ti pé owó wọlé ẹni wíṣùwé hàn owó ti pé owó wọlé. ẹni bá. jámjá ẹbọ lábọjà láṣẹ ní ká tọ́jú lè ká tọ́jú ẹbí. àkọ́wọ́ pé ah, ah, èmi ló dé. ní kíni. kíni kíni. ní kíni. kọ́wọ́ pé kọ́wọ́ pé àbẹ́ ah, ìwà àgbà mi ni ẹ dákun mo ní gúgí ọrùn lọ. ó dáa mo ti gbọ́ o bàbá rẹ̀ ó débí lónìí. adẹniyàn màdẹniyàn màdẹniyàn màdẹniyàn níwòye ọ̀la màdẹniyàn màdẹniyàn ah, màdẹniyàn mo máa dolówó rẹpẹtẹ níwòye ọ̀la màdẹniyàn màdẹniyàn. ọ̀gá mi rẹ̀ ó ti dé níyàn ó ti dé níyàn ó ti dé níyàn ó ti dé níyàn níwòye òní ó ti dé níyàn ó ti dé níyàn ó ti dé níyàn. kówó gbé kówó gbé. ọ̀gá mi o. kí ló mọ ewu èrè bó ṣe ṣe kùkú nì ẹ dẹ́kun kí lọmọ tí mò ń kọ àbọ̀ ọmọ àníyàn mi tẹ́ fi kọrin tó fi bá mi gbé orin kí laago wí lọ́wọ́ rẹ. ọ̀gá mi èmi ò máa go. olùsí laago òpònú ìlaago olùsí akàwé mọ́mọ́ nọ́mbà ọkọ̀ ajímọ̀rònú àsùnfẹ́ bá gbèrè eléyìnbó ló ní fúlà fọ́tẹ̀ ṣe fúfọ́ ẹ̀fà ọmọ ga tó báyìí kọ̀gbọ́n ó ò ní rònú kankan torí táyé okun bá dẹni atẹ́gùn dá láàmú sọ̀rọ̀ pé yóò tó dúpẹ́ tiẹ̀ mo sì ń dúpẹ́ bí mo ṣe kúrú yìí torí tí bá gan náà ti dín láàka ọ̀mí náà lọ padà jẹ́ ah. kéyàtọ̀ ní ojú náà àti july ọmọ ní rònú ẹjá àmú kan ọ̀gá mi owó dé o owó o owó rèé ó mì bí ṣẹ̀kẹ̀ rẹ̀ gbóngbóngbóng ah. owó dé ó mì bí ṣẹ̀kẹ̀ rẹ̀ gbóngbóngbóng. gbogbo ìyá yín péré lódù <laughs> kí lórí tó fẹ́ wí owó wo lórí bó ló ti rówó tó gba sẹ́ni. ẹ sì fojú di mí ẹ wò nǹkan tí ẹ bá fẹ́ mu ní èmi bó jẹ́ kírètì mẹ́fà ni bó jẹ́ méje ni ẹ fi dá mi èmi yìí mi fẹ́ ká ṣiṣẹ́ ọkọ mọ́ ní wọ́ọ̀ṣọ́ọ̀bù rárá. kò pé sórí máa ń fi ọtí fíláàsì mi ọlọ́run bó ṣe ń wò mí wọ́n fọtí fíláàsì gbogbo kẹlẹ̀ yẹn ó lè fọ́ọ̀bù fíláàsì mi ní gbémọ lọ bó fowó fíláàsì mi mo lè mọ́ gbémọ lọ ṣùgbọ́n tó bá fọtí fíláàsì mi yìí gbémọ lọ o tí bá sì gbémọ lọ wà láyé ọjà kírẹ́dìtì rẹ mọ́ tó ń ṣe o níbo ló ti rí ọtí. ọ̀gá mi ànáwó ti dé owó ọtí wo ni ẹ fẹ́ mu ṣé kírètì kan ni ṣé kírètì mẹ́sàn-án ni ṣé mẹ́fà ni ayé yẹn mú kọ́. ẹ ọ wà ní dáàmú ah, ẹ sórí ara mi ò yá tó bá wojú mi ó rí pọpá. ojú yìí tiẹ̀ ti ṣe ó ti wó bàìbàì. tó bá wà yín ó rí pọta bí ó sùn ayé ni nǹkan ṣe mí sọ tára mi ò bá wá yábà ọtí èlò mi bóyá kí n mu kírètì márùn. márùn. alára mi ò yá tára yín bá wá yá ńkọ́. sẹ́mi ah tára mi bá yá tó bá bọ́jọ́ sáde pọ̀ mọ́ mọ́ mi dọ́sìn nìkan. <laughs> ẹ kó pé ẹ dákun Fẹ́mi Adébáyọ̀ ló rà fún mi ní àbí ọdún Adékọ́lá. epic one epic tó bá wù yín. Ah àwòrán unisex. unisex ọlọ́wọ́ epo ọgbẹ́ mi ọwọ́ epo bàtí mi jẹ́ sá. adé ló ń ṣe yìí o adé ló ń ṣe yìí o. ẹ bọ̀ kọ́ ẹgbẹ́ yà sọ. adé ah, ni mo fi máa sọ mo nínú gbogbo ọmọ sẹ́láyé yìí ọ yàtọ̀. kó wọ́n pé ọ̀nàgà kó wọ́n pé tí ọ̀nàgà. bẹ́ẹ̀ ṣáì àìmọ̀ pariwo ah, bí wọ́n sọ ẹ̀dínkọ́lé dọ́wọ́ ni wàá rí tọ́sẹ̀ ló gbàgàdà bí áfíríkà máa jì. kó wọ́n pé tí ọ̀nàgà. wàá mọ̀ gbọ́ njọba wọ̀ ni òun fún freedom ara rẹ̀. <laughs> ọ̀gá mi. fúra rẹ certificate. ẹgbẹ́ wa sọ ẹgbẹ́ wa sọ owó ni kókó a ní ọmọ ṣiṣẹ́ mọ́. owó la bọ̀ ṣe ah, ọ̀rọ̀ aṣọ ogójì ọ̀fẹ́ fi hàn yẹn ogójì sásọ wà ní yìí mọ́ ni ah. òpònú ni ọ́ ni. oore kárí ni mo máa ń ṣe. ẹjọ́ máa ń dọ̀ ọ̀nà. ọ̀nà ògbóni ká. ọ̀rọ̀ àrùn bíi kídu àyà. ibo ni ká ti bẹ̀rẹ̀ ọ̀gá mi ẹ ti bọ́ yúnífọ̀mù dànù. wọ́n lè má bàa mọ̀ pé wọ́n lọ jìnnà. Ah. bólú ẹ̀ báyìí mọ yúnífọ̀mù lọ́wọ́ òwúrọ̀. ẹ̀yin ará àbàdàn ọ̀gá mi ọ̀gá mi ẹ̀yọ. bàbá yẹ ẹ̀yọ bẹ̀yọ. ẹ wo yóò ní sọ́ọ̀rẹ́ sí. àbúdẹ́dẹ́ ọ̀gá mi. ó rí bí ilẹ̀kùn dáńfó. ìwọ lọmọ ìwọ lọmọ ìsùdí ìsùdí owó àkókò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alihamdulilayi adúpẹ́. wàhálà wà o wàhálà ti wà gidi gan ni o. ìfẹ́ padà Sorry. mi. ọbẹ̀ pẹ̀ padà o òkè padà mọ́ àwọn tó ń bá sọ̀rọ̀ lórí eyín o. gbogbo tẹ́jọ́ sọ bẹ́ẹ̀ sẹ́jọ́ rẹ́rìn kàkàkàkàkàkà àbáwọn àlẹ́ kọ́nà pé kọ́nà pé padà mọ́ wulẹ̀ pẹ́ padà mọ́ bá mi sọ̀rọ̀ mọ́ bá sọ̀rọ̀ lójú mi bá sọ̀rọ̀ lójú mi àwọn àlè rẹ tó ń bá sọ̀rọ̀ gbogbo ẹ̀ ni mò ń gbọ́ mo fẹ́ ah. tí sígiri etí ó ń dùn mí lọ́pọ̀ lọ́rọ̀ mi ni o ní ìjà kí n sọ̀rọ̀ o. àwọn àlè kọ́ mò ń bá sọ̀rọ̀. tó rẹ́rìn ní ìsìn tó rẹ́rìn ní ìsìn tó ń yàtà tó ṣe èyè tó rẹ́rìn ní ìsìn tí mo tí mo tí mo gbọ́ tí mo gbọ́ wo bí owó tí mo gbé sínú ilé ta ló gbé mo ló gbé sí. owó èwo. owó olówó tí mo kó sínú ilé ta ló gbé. sẹ́yìn sọ fún mi pé ẹ kówó ah sẹ́yìn máa ń sọ fún obìnrin pé ẹ gbówó sínú ilé ni àṣẹ mọ̀ pé ṣùgbọ́n ni. ah má ti ṣe sọ fóbìnrin nígbà tó pọlọ mi ò kú ní sọ fóbìnrin pé mo sínú ilé o kó lè bá mọ tìmí bá ṣe jọ náà bá ṣe jọ náà tábìlì náà ẹgbà tẹ́ ìsọfún mi ẹlẹ́ kówó sí ilé gbòòwò aṣọ́nù ní ìsìn wà ń tèmi. ṣé tẹ máa ń ṣe sún lọ́wọ́ sáré wọ́n máa ń ta ni èmi tẹ máa ń gbóyè láwọn èèyàn máa ń gbọ́ lékejì. ẹ̀dùn ọ̀sẹ̀ mi yín nìkan la ń gbélé ni tẹ́lẹ̀ àti ọ̀jọ̀ba rẹ̀ pé àtàníbà wa náà sí yàrá ọ̀dọ̀ wa àtàníbà wa náà sí yàrá ọ̀dọ̀ wa. ẹ dákun sáwọn ọmọ yẹn wà dé wọn làwọn fẹ́ wọlé ìsọwé kí wọn mọ wọlé ni. àwọn ọmọ wo àwọn ọmọ wo àwọn ọmọ wo ni sẹ́wọ́n wá lọ́wọ́ náà ni. èkó wo pé àtòwò ni kókó ṣé wọ́n dé wọn náà fẹ́ wọ yàrá bàbá wọn sọ pé ẹ mọ wọlé o. wọ́n wọ yàrá tẹ́lẹ̀ àti ẹjọ́ ń sùn ṣé wọ́n bẹ wá ṣe rẹ́bílà ni àti ẹni wọ́n fi wọ́n mú wá sínú yàrá ìbùnà play mẹ́ stop out ìbùnà play mẹ́ stop out stop out. stop out náà stop out stop out ẹ wò ó sẹ́ẹ̀rì ẹ mọ̀ wulẹ̀ yínra yín lọ́rùn sẹ́ẹ̀rì hmm. ń gbà tẹ́mi jáde tẹ́mi bọ̀ mo rí kówó pé lẹ́nu ọ̀nà hmm. tó gbé nǹkan sẹ́yìn báyìí tí sáà ń gbọ́n jìnnìjìnnì bí owó ìjóbèlè tí ń gbọ́n jìnnìjìnnì bí owó ìjóbèlè ah. máa bí ah. pé ẹ má ti kú o ẹ má ti kú o. orí kówó pé. Ah, àní mo rí mo á sọ fún pé kówó pé kí ló dé kí lọ́n wá nu yàrá bàbá rẹ hmm. ó ní sẹ́ bàbá tèmi ló ní yàrá ni pé òun lọ mú nǹkan bẹ́ẹ̀ ni mo sì fẹ́ máa yọ owó èbú mo sì filẹ̀ ká tó bí ká tó fọ̀ ó sì sì fẹ́ jáde. ah Ayọ̀ká ó ti fogun jà mí ó ti ó ti fogun jà mí ah, orí orí kówó pé báyìí fúrafúra ẹ ọ̀pàdé ẹ̀ lójú ọ̀nà báyìí tó gán ní ẹ̀ tó ṣe dá báyìí ó sì àkàwọ̀ sẹ́yìn báyìí ó wá ń gbọ̀n ń gbọ̀n báyìí ó tún kó jáde nu. ẹ bó o lè mí ò ṣe mọ̀ sẹ́mi ó tún mọ̀ kó jáde nu. bó o lè mí ò ṣe mọ̀ sẹ́mi wọ́n kàn sí lórí pé o lè ní mí o. ó ti tó wákàtí mélòó ní ìsinsìnyí kó o pé ti jáde tó ti kó o ní jáde. yóò yóò wákàtí kan àbọ̀. Ah! kó o gbẹ́dọ̀ pé àwọn ayé ní máa náwó yóò ti náwó mi tán kó o gbẹ́dọ̀ ti náwó mi tán yóò ti mọ̀mọ́ mọ̀mọ́ mọ̀mọ́. ẹ dúró ná bá a kó ẹ wo ẹ sábẹ́ mi oúnjẹ bò tẹ́ bá bọ̀ ẹ ya gáyà tí múra wá ẹ hàn kó pẹ́ díẹ̀ tí wọ́n jẹ́ gbẹ̀yìn lẹ́gbọ̀n kiri bí ewé ijó béèrè yìí ẹni bímọ ọ̀ràn ní pọ̀n kọ́lọ̀ má jẹ́ abímọ ọ̀ràn níwọ̀n àgbọ̀n ní sì jẹ́ sọ fún un pé owó ń bẹ nulẹ̀ ká ló wọ́n sọ fún mi kó mélòó mélòó ni wọ́n yẹ nú ẹ̀ gbogbo tí wọ́n yẹ lè lójú bóyá bí abala méjì àbí mẹ́ta ó wá pọ̀ jù pé mẹ́wàá wọ́n sì ti gbé gbogbo rẹ̀ lọ nísìnyí ojú rẹ̀ ọjà òun fẹ́ kíyàwó rẹ̀ mọ̀ òun fẹ́ kíyàwó rẹ̀ mọ̀ nígbà táwọn ọmọ rẹ̀ mọ̀ nísìnyí wọ́n ọjà lé ẹ wọ́n ọjà lé ẹ tọ́lẹ̀lẹ̀ ìrìnwọ̀dì owó pẹ́ lèlé yo à ń jayé ìbọrin à ń jayé ìbọrin lórí tàwọn gò à ń jayé ìbọrin àbí lèlé jayé ìbọrin owó pẹ́ lèlé owó pẹ́ lèlé ẹ̀dà ẹ̀dà sọ́yà ọtí kò fẹ́ pa o. ọtí kò fẹ́ pa o. sẹ́rí ọ̀rọ̀ yóò ní dàrú. Ah, ẹ wo olú ọmọ àríyìn rẹ. ajé o ajé o ajé o ajé o dìde fún wa ẹ jẹ́ wọ́n fún yín ní tẹ́ bá mu. ẹ kí ni ìṣẹ̀lẹ̀ mi. ẹ ṣe sùúrù oje bákan náà gbàmí ti ń sọ̀rọ̀. alópagò ilẹ̀kùn èmi ni èmi ni mọ̀mọ̀ pẹ́pẹ́ ọmọ bàyá mọ̀ rò pé bóyá kówó pé ni èmi mo mú bí mo ṣe mọ ọmọ lójú ara mi ọba le. ẹ dákun ẹjọ torí tọ lọhùn tani sọjọ bí tani sara yà sí inú. ayé yóò dà sẹ́rí inú ọmọ sẹ́ mi eh. ọlọ́run kan mọ́ ọmọ yóò kàn yẹn nìkan báyìí yóò kàn fi sí head of the house ni òòrè lẹ́ẹ̀kan ni olú ọmọ ni eh, kówó pé ah, ọmọ ìdòdó lẹ bí o kówó pé. èmi ló ṣe ẹ ah, nígà ni èmi ló ṣe ọ̀pá wò. ìrọ̀ nígà ni ló ṣe ọ̀pá wò. nígà ni. Ah! ayé mi wọ jẹ àní ẹ fún jẹbi adébáyọ owó mi lọmọ ìdí ṣe ń gun ajé ẹwọ ẹwọ olóṣèlú ẹblẹ ẹblẹ ẹblẹ ẹblẹ ẹblẹ. ẹ wo ẹ wo ẹyin méjì ẹ tẹ̀lé wọn ẹyin méjì ẹ dúró ẹgbẹ́ sílẹ̀ ẹgbẹ́ sílẹ̀ ẹgbẹ́ sílẹ̀ ẹgbẹ́ sílẹ̀ ó lọ sí ẹni wọn lọ́kí lóde fi bàbá yìí ṣe báyìí alẹ́ mi ò ṣe blabla bíbélì tiẹ̀ rọ ẹ dẹ́kun kí ni bẹ́ẹ̀ ebó ń jẹ ọmọ ni kẹ́yìn náà sì jókòó ká ẹjẹ́ ń jẹ ọmọ ẹjẹ́ tètè jẹ àmọ̀ bẹ́ẹ̀ yín ọ̀dà alẹ́ lẹ́nu o. Fuji house of commotion ilé wọn ò pé bàbá kówó pé bímọ méjì bàbá kówó pé ó wá níyàwó kan ẹ̀rọ ayé àyè wọn ò pé.

ọmọ ẹni tó rẹ kábà bínú ọmọ. ẹ ọmọ ayé lọ àwùtàn nílé bàbá kúrú pé owó pé náà ṣe tiẹ̀ àbẹ́ òbí ẹ̀ àbẹ́ òbí orí tí ó bá la ni agbẹni ẹsẹ̀ tí ó bá báwọn. mọ́yìn mọ́yìn èwo tá mọ́yìn. ẹ̀bẹ̀ mo ti sọ abẹ́rin jọ. àkẹ́ tó mọ bẹ̀rẹ̀ àníta ni mọ̀mọ́ yín sẹ́. inú ni ẹ pè méjì lọ́wọ́ bá mi ẹ pè méjì lọ́wọ́ bá mi. ọ̀dà o báyìí báyìí láàmú rí ànírí báyìí báyìí o ẹ jọ̀ọ́ ṣe rí ìrànlọ́wọ́ kan mo fẹ́ wá tọrọ lọ́wọ́ yín ẹyọ kan ṣoṣo náà tí mo pè mo ti sásọ̀sùn sásọ̀sì mi ò rí mo mọ̀ pé tí má fi lè dó ilé tí má fi lè lọ bá màá mi báyìí ọ̀nà àlà. òjò tí ọ̀rọ̀ lónìí sọ́la yóò lágbára ó dà mọ̀ ń gbọ́ o. ṣe rí ṣe ọ̀gá wa ń bíṣẹ́ wa ó ti fogun mú wa ó ní iṣẹ́ kan tá a bàjẹ́ ibi iṣẹ́ èmi àti kó pàtàwọn tó kù wa tó ní a gbọ́dọ̀ wá padà wọ́n ní àfitá bá wá five thousand naira wa. mo sọ náà. Ah! nígbà tí wọ́n ti ń ṣe mọ́ mi mọ́ mi mọ́ mi máa wò pé à pọ́mọkùnrin ti ń pè mí mọ́ mi mọ́ mi ṣé kò ṣe ọ̀rọ̀ owó ló fẹ́ mú wá mọ́ á lúgọ ń bọ̀ lọ́run òṣìṣẹ́ ọ̀rọ̀ owó lẹ sọ ta ni màmá yín èmi ẹ̀ ṣe màmá yín o ṣebí ń jẹ́ oníta ìjọ ń jẹun bì lórí oúnjẹ òun kọ́ ni kó wọ́n pé ẹ̀gbọ́n yín sọ pé òun ìyá òun èmi náà sì bímọ o mo bímọ àwọn ọmọ gidi àwọn aláìbáríkà àwọn ọmọ tọkọ yẹn wá pàdé lọ́nà báyìí yóò mọ̀ wò pé à ọmọ rèé ké sí àwọn ọmọ tí wọ́n bá ní sí ọ̀gá wọn jẹ́ àwọn eléyìí àwọn ọmọ nǹkan fọ̀gá wọn ni I don't born rubbish people I born good good good good children sọ̀rọ̀ mi yé yín àwọn ọmọ gidi mo bí àwọn ọmọ gidi mo bá bọ̀ fún bàbá yín o. ọmọ yín náà sì láà jẹ máa mi ọmọ yín láà jẹ kò sí ẹyẹ sọmọ mi o. sẹ́ẹ̀rì kò síbi tẹ́ fẹ́ tì wá lọ kò síbi tẹ́ máa tì wá lọ ẹ̀jọ̀. ẹ̀yẹn dúró síwájú rélùwéè wò tí màá yín tì í sẹ́nu rélùwéè. ẹ ṣáà mọ̀ pé èmi mo yàtọ̀ sí kówó pé ọmọ dáadáa lè mi ṣe inú òun ṣe mọ́ pàlàpàlà ẹ̀. Hmm, ẹ ṣe ah. pàlàpàlà púpọ̀ ẹ̀yin yìí ṣe pàlàpàlà púpọ̀ ni àmì wọn ṣe pàlàpàlà díẹ̀díẹ̀ ẹ ọmọ dáadáa ni yín ná ọmọ dáadáa ni yín ẹ sì láì báyìíkà bí ò tiẹ̀ ní pọ̀ púpọ̀ ẹ ní díẹ̀ seventy five thousand. bẹ́ẹ̀ ni màámi. ẹ wò bẹ́ẹ̀ ta mi bẹ́ẹ̀ ra mi èmi ò lè rí five thousand. bàbá yéè fún mi lówó sẹ́ẹ̀mọ̀ ni ẹ bá ń túlé ẹ bá ń túlé. níbo ní tú. inú ilé ni. níbo ni kí n tú inú ilé nígbà tí mo fọwọ́ síbi kan kí n kàn déédéé lọ rè mọ́ tú. bàbá yẹ fún mi lówó kè é fún mi lẹ́yìn oorun ó tún lè fún mi lóúnjẹ ọtán àmọ́ management ara wa ni kè é fún mi lówó kè é fún mi ní nǹkan kan kè é fún mi lówó èmi ṣe rò pé bí abi one thousand seven five thousand níbo ni kí n ti rí. ẹ bá ń yájọ nbo ni kí n ti rí. ẹ bá ń yájọ. àjọ kémi ọlọrẹ yájọ lórí ọmọ ọlọmọ ah <laughs> bàbá ọkọ mi ẹ yájọ lórí ọmọ ọlọmọ o ẹ yàwó lórí ọmọ ọlọmọ o èmi ò lè yájọ o torí wọn níbi tí wọn ti san àmọ́ dé kọ́mọ́dà bẹ̀rẹ̀ pé mo dá yín dá wàhálà yín mo lè fún yín five hundred. bó ṣe two five náà kọ máa máa sáré sọ̀tún sáré sósì máa wá sí ẹ̀ṣọ́. mi lè rí one thousand seven fifty mo lè rí five hundred mo lè rí five hundred ẹ rí one thousand seven fifty. ẹ lè rí èlò five hundred. so kò sí ìrànlọ́wọ́ kan tẹ́lẹ̀. àníwọ̀ lé níbo la jẹ́ kí n rówó ibo ni ti rówó ah, ah, ẹ sì ń tẹnumọ́ ń tẹnumọ́ ń tẹnumọ́ bàbá yín fún mi lówó ni ibo ni kí n ti rówó. Ah, ẹ jọ torí ọlọ́run tí yóò ní bàjẹ́ o ìlérí wo ìlérí o ìlérí o five thousand ibo ni kí n ti kù ìlérí o wọ́n mọ̀ mí gan olóde nìsín kan ní kí n lọ rí mú five thousand wá wọ́n one thousand márùn-ún ibo ni kí n ti rí Ah, ẹ dákun ẹ kóra kó lẹ́kọ̀ọ́ ọ̀gá ọ̀kọ̀ la. kò sí ìrànlọ́wọ́ kan báyìí tẹ̀lé ṣe fún mi ọ̀gá wa máa lé wa kúrò níbi iṣẹ́. bọ́gà yóò bá lé yín kúrò láyé ẹjọ́ mọ̀ lé yín kúrò ẹjọ́ lé yín kúrò. ó dáa ẹ má fi ẹ má fi tó bàbá mi létí o ẹ má fi tó wọn létí ẹjọ́ torí Ọlọ́run. ẹ dá ọ̀ràn tó tó yẹ ẹni fi tó bàbá yín létí. ẹ dá ọ̀ràn tó tó yẹ ẹni fi tó bàbá yín létí. àwọn Yorùbá bọ̀ wọ́n ní iye kan alábàáhùn kò ju mẹ́ta lọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ọ̀rẹ́ Tómisìn ọ̀rọ̀ Tómisìn mo dẹ̀ fẹ́ sọ bẹ́ẹ̀ ni mi ò mọ̀ bóyá Tómisìn rokun ṣì wà ní àbúrò rẹ̀ tó fi mú má gate man má security mi ò dẹ̀ mọ iye tó ń install cctv hmm. láti máa ní pé bóyá owó installation ni kò ní o ó dẹ̀ mọ irú owó tó ń gbé wá sínú ilé mi ẹ́ bó tún ṣe máa fà dání rèpè láyà gégégégégé ọlọ́run ní jẹ́ kó máa yẹ tó mí sì rọra o security ẹ ààbò ẹ ó ṣe kókó sí wa má kó bá wa tó ní sìn. you have spoken well my friend. Mm inú mi dẹ̀ dùn pé o dọ́rọ̀ yìí sílẹ̀ lẹ́nìí tómi sìn kí ni problem ẹ gangan náà ah wo bó ṣe wà yìí o ní owó you are very beautiful what else ló fẹ́ kọ́ lọ́run ṣe fún ẹ tí ò ti ṣe fún ẹ náà look at all your friends we are all misses ìwọ nìkan yìí náà ló kù tó ti marry kí ló dé ṣó ní problem kan tó sọ fún wa ni. sísá mi ká tiẹ̀ pa ọ̀rọ̀ ọkọ yẹn tì èmi kátẹ̀ ṣe pa ọkọ yín sí ẹ nítorí ti ọlọ́run tẹ́ ẹ bá tiẹ̀ lọlé ọkọ èwo tún ni kẹ́ má tún ní security ilé èwo tún ni kẹ́ e, e, èmi ò láàárọ̀ ẹ ṣàánú mi èmi ò láàárọ̀. ẹ ṣé torí tèmi lẹ ṣe wá ń ṣe mítìn ní báyìí torí tèmi lẹ ṣe wá kó sí wá kóra yín wá sí bàbá máa bá mi sọ̀rọ̀. ṣé kò tó nítorí kò tó nítorí kábẹ́ sọ̀rọ̀ pé kó má kó bá wa kó má kẹ́mi wá sókè àní rí kò ṣe dáadáa. bómi ò gbẹ́rù ẹlẹ́rù sílé náà ṣé mo gbẹ́rù olè sílé ni apart from pé ọ̀rọ̀ security ni ò ṣe problem bómi ò nẹ́rù olè nílé mi náà. àná ọ̀rọ̀ kan tẹ̀ ń sọ ṣé mi ni mo máa tó sára mi ni nínú ah, ògbẹ́rù lè sílé mo lè gbé millions of naira wálé ní ìrọ̀pọ̀ mọ́rú ìlú tàwa yìí ṣá o ọlọ́run ní jẹ́ kó máa yé o. àmín please ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má distress me. at least ẹ ti ẹja drink tí mo gbé sí ibà kẹ kẹ kẹ mu drink now. so abẹ sọ̀rọ̀ bàǹtàbàǹtà oníkájá drink ṣebí ayé ọtí la wá ọ̀rọ̀ ọtí dòrí ni wà náà bóyá kò já kó mu nǹkan ìtàn fúnra ẹ. ọmọ tí ló ń pè wá bí work on what we just discussed now nǹkan tó kàn wá nìyẹn. àjàlá èrè ni máa gbowó mi àlọ́ wọn lé o èmi yìí ni máa gba owó mi lọ́wọ́ ẹ̀ èmi yìí ni máa gbọ́ mi lọ́wọ́ ẹ̀. àjọgbọ́dọ̀ ṣe ojú ò tì wọ rárá ni. ojú ti ta ni. ojú ò tì wọ rárá ni ṣé àwọn èèyàn ní máa ṣe yègèdè wa ni àwọn èèyàn ti ń kọjá lọ lọ́tún àbáwọn tí àwọn onílé kejì wọn ní máa ṣe yègèdè wa pé ọ̀rẹ́ àti kékeré làwọn torí owó làwọn ló wá ń pariwo ló ń pariwo yé ló ń pariwo gé. jẹ́ ká ṣe yègèdè wa jẹ́ ká ṣe yègèdè wa ti gbọ́ ìwọ níwọ èmi àti ẹjọ́ pàlà oko pọ̀ ẹ́ tó jẹ́ pé mi mo nílẹ̀ tó pọ̀jù nílẹ̀ èkó yìí òmúlẹ̀ yẹn o tà mọ́ mi lọ́wọ́ òun fi ògùn bẹ́ẹ̀ mi lọ àbí nǹkan tí mo ṣe ò yé mi ó wá gbogbo owó yẹn òun dáná wo bí ojú mi ti ká ojú mi ti ká wo mi ni kò fún mi ìtò jẹ́ pín mi ni kò fún mi. àjàlá wo bí wo bí má jẹ́ kó owó bojú ọ̀rẹ́ jẹ. yóò bàjẹ́ o. má jẹ́ kó owó bojú ọ̀rẹ́ jẹ owó ọ̀tàn o owó ọ̀tàn mi èèyàn ni ó kú o. wo bí. sọ̀rọ̀ mi yí ọ kò sọ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe pé bóyá ẹ̀bí tèmi náà pọ̀ ń bẹ̀ lóòótọ́ èmi ni mo sọ fún ọ pé wọ́n fẹ́ talẹ̀ níbìkan kó kó wa àmọ́ Eh, èmi náà mọ̀ pé àwọn alálùpàdà àwọn ni wọ́n gbà eh. èmi náà ni wọ́n gbà èmi náà ni wọ́n gbà mí ni. yóò sọ fún mi ń gbà yẹn àwọn àrùn tó sọ pé òwò atọ́ èèyàn àkó ṣé mo fẹ́ ya èèyàn jẹ ni ṣé mo fẹ́ ya èèyàn jẹ ni. ẹ eh, ọmọlúwàbí ni mò ń sọ pé kò ní dáa fún ọmọlúwàbí kò ní dáa fún ọmọlúwàbí àjàlá àjàlá tó bá fún mi lówó mi wà á rí mi wò bí ìran má pápẹ́ mi má jọ̀ǹgọ́lọ̀ mi rárá lórí ọ̀rọ̀ owó ìwọ fẹ́ máa yan èmi jẹ ẹ wọ́n ti sọ fún ọlẹ́tẹ̀ ó lè fi rẹ̀ mí àbí wà dá mi mọ̀ ilé tó ń wò yìí a máa tà ah. a máa ta ilé ẹ tá a bá tà láti wọ́wọ́ mi fún mi wà á ní kọ́sí máa fojú ẹ rí. nílé mọ̀lẹ́bí. kò ní dá mọ̀lẹ́bí máa jẹ́ kó yí ẹ wà á níbi ìwò mi ràn ìwọ wà á rí. àjọngọlọ wà á rí wà á rí ìrànwọ́ wo bí a ṣe bẹ̀rẹ̀ ní o èmi àti ẹṣẹ bẹ̀rẹ̀ ní. àjọngọlọ. àjọngọlọ. ha mo tẹ́ pátápátá ọlọ́run mọ̀jẹ̀ ń dẹni ẹ̀yẹ láàrin àdúgbò adẹ́gbẹ́ ló sì mọ̀ mí o kò sì mọ̀ mí o màá dìdí ìbátan ọmọkùnrin jẹ́ ti pátápátá àwọn àmọ́ bẹ lọ́run lẹ́yìn tí má ba ayé tán pé kọ́lọ́run darí ẹ̀ṣẹ̀ wa jì wá àmọ́ kó kọ sínú ìwé ẹ̀ṣẹ̀ pé èmi o èmi o alówó ní àjàlá o èmi ni mo ṣaagùn tí mo fi ba ayé mi jẹ́ lẹ́yìn ìgbà táyé bá bàjẹ́ tán á mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn. oyè ọyẹ oyè ọyẹ oyè ọyẹ àwọn èèyàn ká mi ládùúgbò ó ga ọ lórí èlò lórí ilẹ̀ èlò ilẹ̀ èlò kí ọmọ ní àmọ́ rárá bí ti wulẹ̀ kọ́ kí ọmọ ti ẹ̀rọ kí ọmọ robi tá a ti jọ ń bà bọ̀ ó ga ọ ó Welcome to my room. <laughs> gbogbo eléyìí ti ẹ̀sìn rí látara ìta nìyẹn so this is my mirror. kí ni ẹ. ìwọ. ṣé èèyàn dẹ̀ ló ń gbé bí báyìí. ẹ̀dá <laughs> ṣé èèyàn ló ń gbé bí. èmi èmi dẹ̀ ni. Ah, owó ń bẹ àtìgbà tí wọ́n ti bí mi sáyé mi ò wọrúlé ńlá báyìí rí. ṣé yàn dẹ̀ ló ń gbé bí? <laughs> no owó ń bẹ níbi tó ń bẹ dáàdì mi àtìgbà tí wọ́n ti bí wọn sáyé mm-hmm. mi ò rọ̀bọ́ sun orí bẹ́ẹ̀dì yìí rí. Ah, ah. ṣé ẹ mọ̀ pátá fi ń sùn lé ni ọba àlùwà yàrá ẹ̀ kò dá tó bá kí ló dé gbogbo àwọn funny things tó máa ń sọ lónìí yẹn tó fi máa ń fi ń dá mi lọ́rùn like kí ni tí wọ́n bá ilé yìí òde kékeré náà àwọn kan tí mo ní lélẹ́yìí. Mm-hmm. mo fi ajé kú kalẹ̀ owó ń bẹ mi tó ó ti tó ó ti tó point of correction mi ò like gbogbo ẹ ẹ ẹ àbí àǹtí àbí nǹkan kan yẹn i don't like it we are lovers now tó bá ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò ní jẹ́ ká free. Eh? mi ò láìkẹ̀ náà. ṣùgbọ́n kò rọrùn fún ọmọ tálíkà kó máa pọ olówó lórúkọ ah, ah, ah, kò ṣeé gbọ́. no no no don't even go there i ti ń date so we are on the same level you can't say that you can't you need to be free with me. okay. kí ló ṣẹlẹ̀ ẹ jẹ ẹ jẹun àbáyọ. ní sùúrù náà àròkù sáfara. ẹ ẹ wá ní kí ẹ jẹ. She gets. Hey. Hey, Kope. Dáyọ̀ ni. Ṣé ó ṣe ó yà wẹ̀rẹ̀ ojú fún ẹni? Ẹ ò rí pé mo mò ń rọrùn fún ẹni. Ṣé ó yà wẹ̀rẹ̀ ni báwo lẹ́yìn pípé ṣe máa ṣe bí ẹni tó ṣe draft báyìí? Ṣé ó rí pé mo ń bọ́ mo dẹ̀ ń tẹ́ ọ̀nù fún ẹ? Òdẹ̀ ó dẹ̀ dá mí lóhùn kí ló fà? What's wrong with you? Tómísì. Tómísì. Kówó pé. Kówó pé. Tómísì. Ah. Bọ́ síbí. Tómísì bọ́ síbí. Don't síbí bọ́ síbí. Kówó pé. Tómísì. Dùnrùn ṣé wà lélẹ̀? Tómísì. ah ah! Show ẹ̀ lele! Ah! tóbi sì sọ́kọ̀ ọkọ̀ rẹ̀ rè <laughs> ọkọ̀ rẹ̀ rè tóbi sì. Ah, ah. ah. ìkọ́nà mọ́tò mi nìyẹn. wọ́n ròyìn wọ́n sọ fún mi eh. wọ́n ní tómi sì ti náwó tómi sì òbùkù. kí ni mo ṣe. láti ìgbà tá a ti jọ ṣetán láti jọ kàwé tó ní secondary school rẹ̀ bìrì mi. wọ́n bínú wo business àti gbogbo nǹkan tí mò ń ṣe ní kí ló wá ń ṣe ládùúgbò kí ló ń ṣe eh, nípa ẹ̀. èmi ò máa níbi mo rí o àríkànjá bàtà máa ní. báwo ló ṣe máa sọ pé ò níbi tó ń lọ. àríkànṣe kan Ah, ah, báwo lè ṣe máa ní òní bí òní iṣẹ́ òní iṣẹ́ bó ṣe wà yìí. ti jẹ́ kò sí nǹkan kan. Ah, ó yá wọlé sí wọn jẹ́ ká máa lọ. tómi sí i mo bá rà ṣe ń dán. wọlé sínú mọ́tò. tómi sí i. wọlé sínú mọ́tò. spam spam. ṣé o tún fẹ́ jẹ léyìí ni. Ah, ẹ̀yin ọ̀tá mi rogo ah. mo ti pàdé tó ní ṣe ní ṣẹ̀sì. a ní kó wọlé wọlé sínú mọ́tò ah, wọlé. tó mi ń sìn kọ́ làwọn ọ̀rẹ́ mi. wọlé. nǹkan ṣe mí nǹkan ṣe mí o tó mi ń sìn o. ó ga ò kówó pé. tó mi ń sìn. ojú ẹ rè é eh, ó ga ò kújọ́ mẹ́ta báwo ló ṣe ń ṣe báwo níṣẹ́ báwo ni everything. Eh, ó kájà máa dúpẹ́ mi o ah. ìwọ dúpẹ́ tarẹ o bó ṣe bó ṣe ń wò mí iṣẹ́ mẹ́kọ ni mò ń ṣe ah. mẹkáníìkì ni mí. Eh, ah, mẹkáníìkì ni o dẹ̀ ń rìn kiri o níṣẹ́ o lábọ̀ o níṣẹ́ ni. ó yẹ máa dẹ́ni mò ń bá ká kò sí kò sí kankan mi ìtìmọ́ ó gbẹ̀gàn òye mi. Eh. dúpẹ́ tiẹ̀ o orí bẹ́ẹ̀ ṣe o. ó ga o bọ̀ kó wo pé ó ti ń dàgbà o o ò lè máa ṣe báyìí lọ lójoojúmọ́ o ìjọ wo ló fẹ́ ṣe lé ìdáná ẹ bó ṣe ń ṣe ní skul náà ni o ò yàtọ̀ rárá o ò tèkì gbogbo nǹkan serious gbogbo ló máa fi ṣeré. òkú wọn mi náà ẹni orí bàbá ṣe ni bàtà wà skul tí mo ń mú gbó mi ò dẹ̀ mú gbó mọ́ mo bẹ̀rẹ̀ iṣẹ́ mẹ́kọ mẹ́kọ tá a tún ṣe náà àmọ́ bí a fẹ́ bá yàrá já àwa rè ń bí àwa rè ń bí o. ó ga o wá wá ní o níbi tó ń lo kàn mi ò ní kankan wo bàtà ti kúrò skul nígbà yẹn ìyá ti kú bàbá kówó pé lẹ́kẹ̀rẹ̀ ó dẹ̀ ní pé mo náà búrò bàbá kówó pé fẹ́yàwó tuntun ọrùn mi ni gbogbo kàtà wà èmi rè bí ó <laughs> wa o ó wa o. Ah. mo bá ara rẹ ṣe jí pépé. Ah, ah, ọ̀rẹ́ mi wo mi ì máa mítọ̀ pẹ̀lú báǹkì mọ́ táì má ti lọ wo ibi tí mo ti ń sáré láti lè mi tọ̀ pẹ̀lú báǹkì ni mo rí ọ̀rẹ́ mi kan tajọ lọ sí skul àjọ wà gan báyìí ni ah, ah, ṣówó yẹn wo ọ̀rẹ́ mi bó máa gbé owó yẹn lọ lé ni o because ní ilé time ti against mi báyìí báwo yẹn fẹ́ lọ láti bí báyìí lọ sí bank by this time five ti kọjá náà mo ń sáré pé kí n lè meet up gan mi ò meet up má wọrí máa gbé owó yẹn lọlé tí mo bá ti gbé owó yẹn lọlé tó bá ti dọ́là màá sọ cash fáwọn staff tí mo fẹ́ sọ fún un. ṣe first time tí mo fẹ́ máa gbówó yẹn kiri lélẹ́yìn kò ṣe first time náà ah kò ń ṣe first time tí mo máa gbówó kiri lélẹ́yìn náà ah lọ sí nǹkan tó wá ṣẹlẹ̀ jẹ́rí ẹ eh, tó bá ti dọ̀la màá san káàṣì wọn mo ti láì kó máa wọ́ọ̀rì jù má wọ́ọ̀rì mo ní máa san káàṣì fún wọn sẹ́ẹ̀ all right o ṣé ọ̀rẹ́ mi màá pè ẹ́ létà máa sọ̀rọ̀ ẹ́. tómi sì eh? má dùn àbínú pé mò ń tẹ́tí sọ́wọ́ ẹ o ó sọ̀rọ̀ kọ́kọ́ kò yé mi ó sọ̀rọ̀ nípa owó onú ògbówó sí inú ibì kan inú ògbó ni ògbówó sí. Ah, mo fẹ́ lọ sí báǹkì ni ṣíbí eré kí n bá tètè dé báǹkì ni mo ṣe sáré eh, mo fẹ́ kọlù ẹ lẹ́ẹ̀kan mo ń sáré láti lè meet up pẹ̀lú báǹkì nínú but boy time ti against me after five lawa mi lè meet up again. tómi sí tómi sí yóò mọ̀ sí ó wá gbówó kiri. kí n kò ń tí mo máa gbé orí ẹ̀ kiri lélẹ́yìn. tómi sí ṣé owó kékeré ní ṣé ten thousand twenty thousand burú wùrù ewu kiri. wo má yọrọ ẹ lẹ́nu bíi twenty minutes. tóbi sì jọ dúró náà inú ọkọ̀ yìí ah, ah, ah, má sọ̀ntà má sọ̀ntà inú ọkọ̀ yìí gbé twenty million sí. just twenty million ni. just twenty million tóbi sì ó gbẹ̀wò àmọ̀tẹ́kùn ó gbà security ó gbà ọlọ́pàá káwọn kan tó báyìí káwọn kan tó báyìí káwọn kan dúró sọ́wọ́ ẹ̀yìn. ó wọ pé mi ò kì í ṣẹ̀ṣẹ̀ gbowó yẹn kí mi ò ṣẹ̀ṣẹ̀ ń gbowó. ẹ gbà mí ní ah. ọwọ́ tó mi ń sí o. dùnà ṣó rò pé bóyá àwọn owó tí mo máa ń gbé kiri yẹn ṣó rò pé owó iṣẹ́ àwọn èèyàn ni nàwó má wọrí o owó olówó àtòwò ẹnì kọ́lọ̀ máa fi kọ̀ọ̀kan wọ̀ wá. ṣé bá mi ah, ah. ṣé bá mi tó mi ń sìn. mo pa yẹn ti tó mi ń sìn twenty million ó wà ní ọkọ̀ yìí. jọ kí ló fẹ́ jẹ ibo ni ká lọ báyìí bóyá ká lọ sí lọ jẹun tó ń sọ̀rọ̀ owó owó bíi pé kinní náà owó tó jẹ́ pé small change nínú àwọn nǹkan tí mo máa ń ṣe. nínú ọkọ̀ yàpá ẹgbọ́n tó bá rí tó ti ń tẹ̀bà kí n jẹ̀bà díẹ̀ àti ọbẹ̀ ọbẹ̀ ewédú. ẹ̀bà ló fẹ́ jẹ báwo ni jẹ́ ká máa lọ sọ́dọ̀ mi. tòmí ń sè. ọ̀dọ̀ mi tá bá ti dọ́dọ̀ mi wá jẹ̀bà ẹ má wọrí má wọrí gbogbo nǹkan tó bá fẹ́ fún ẹ. tòmí ń sè twenty million twenty o ti ẹ ní one o ní two o ní three o ní four o ní five twenty million ló gbé sínú ọkọ o pe change now change now kí ló tó ń ṣẹlẹ̀ mo ní eh. sálárì àwọn èèyàn tó ń ṣiṣẹ́ fún mi ni. Eh, ẹ gbà mí o. kí ló tó ń ṣe báyìí. ẹ gbà mí o. Ah, mi ò ka mi ò ka ten thousand mi ò ka thirty thousand o ò lóko forty thousand sínú mọ́tò o ní twenty million lóko sínú mọ́tò tómi ṣe obìnrin ti níyanjú. wo má wọrí má wọrí máa make sure pé mo ṣáà ṣe one or two things fún ẹ. ah yẹn ni kó o wá ṣe inú ọ̀rọ̀ ayé mi. má wọrí yẹn ò sí problem má wọrí. àwọn kọ́ kọ́ ọkọ owó fọ́pọ́ sílẹ̀. tómi sí tomi sko sko sko àwọn orúkọ tá à ń pè skul náà ẹ̀kọ́ nìyẹn olú ẹ̀ ti níyanjú o àti pọ̀bí a máa bọ́ yàrá já o adúpẹ́ o adébí o. lọ tómi sìn tómi sìn ọgbẹ́ ló tó yìí tómi sìn ah. Hey, hey, hey. Eh. kó wọn pé. tómi ń sìn. kílẹ̀ tó dé báyìí tómi ń sìn. ọ̀rẹ́ mà ti sú mi jẹ. tómi ń sìn tómi tómi ń sìn jọ̀ọ́ ṣé ìwọ nìkan ni òǹdájú odò bí. ẹ nà ó. ìwọ nìkan ni òǹdágbé bí. èmi ni. kò sí security. kò sí kankan. kò sí gate man. kò sí èmi nìkan. ah ó bẹ̀rẹ̀ wọ́n kọ̀yìn kọ́. yẹ yẹ yẹ yẹ. kó wọ́n pé. yẹ mo kú o mo kú o. kó wọ́n pé. tómi ń sìn ìwọ nìkan ló ní odò bí tómi ń sìn jọ jẹ́ ká wọlé. tómi ń sìn ṣówó yẹn rì. ẹ má má má wọlé. tómi ikú wájọ kú jẹ́ bẹ́ẹ̀ gbé. inú màá mi ò máa ń fowó ṣeré jẹ́ kí n gbé fún ẹ. tómi jẹ́ bẹ́ẹ̀ gbé o tómi ń sìn jẹ́ bẹ́ẹ̀ <laughs> tómi ń kòkò. jẹ́ ká wọlé. tómi ń sìn jọ wá sí wá sí wá jẹ́ ìgbẹ́ kankan wọ́n gbogbo ọkọ̀ jẹ́ ká wọlé ìjọ wọlé ah! ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀. tómi ń sìn kò sáré àgbàwọ kò sí owó kọ́kọ́ tómi ń sìn lórí gómìnà pé ẹ̀rọ kówó pé ojú tiẹ̀ o tómi ń sìn nìṣó tómi ń sìn nìṣó lórí gómìnà pọ̀ tómi ń sìn nìṣó ẹ̀rọ ìgbẹ́ ìgbẹ́ ẹ̀ṣẹ́ ìkú o ẹ kí ni ìsìn ọ ní ìsìn kí ni ti ń sọ sọ fún mi kí ni ń sọ sọ fẹ́ mọ ọfẹ́ mọ ọfẹ́ mọ dójú tì mí ládùúgbò ni èwo làbúrò kúlẹ̀ bí ọmọ nursery school. ayaba yẹn wà báyìí yẹn wà báyìí ìwọ ni mo wá bẹ̀ ṣáàjọ torí Ọlọ́run ṣàánú mi ṣé gbogbo ariwo tí mò ń pa bí ń jọ yẹn lásán yẹn gbogbo tí mò ń pa jọ yẹn mo kàn ń pariwo lásán ni. ẹ gbà o ẹ gbà o ẹ gbà kò yé mi mọ́ o ẹni tí mo ṣẹ̀ ó wá dẹni tó wá kúlẹ̀ fún mi tó wá ń dọ̀bálẹ̀ fún mi àbí ìwọ kọ́ ló ń gbé mi sépè níbí níjó ni. Oh, ìgbà yẹn ìgbà tí mi. tó ń pariwo tó ń pariwo tó tó tó jẹ́ kí gbogbo lé gbádùn gbogbo ara àdúgbò pélé mi lórí tó ń parí tó tó tó pé tó mú owó ọlọ́kan báyìí tí mo mú owó ọlọ́kan báyìí tó sọ pé èmi èmi onímọ̀ dàrú ni mí oníjìbìtì ni mí four one ni mí oh. àbá mi ti dàrú mọ́ ẹ ni mi mọ nǹkan tí mò ń ṣe ni ayé ló ń ṣe mí ayé ń bá mi jà oh. táìmù yẹn ni má bínú sí mi torí ọlọ́run ọ̀rẹ́ mi sórí nǹkan tí mo ti wà fẹ́ sọ ni pé ilẹ̀ yẹn àtòwò àti gbogbo ẹ̀ mo yọ̀ǹda fún ẹ láyé lọ́run mo yọ̀ǹda gbogbo ẹ̀ fún ẹ. ńgbọ́ a ní ilẹ̀ àtòwò àti gbogbo tó dàbí pé àtòrí ẹ̀jà yẹn mo yọ̀ǹda fún ẹ láyé lọ́run. Ah, èmi ò fẹ́ yorùbá sọ̀rọ̀ wọ́n bọ̀ wọ́n pòwe wọ́n ní n ò fẹ́ wọ́n sàgbà mo bọ̀ ẹ fẹ́. àmọ́ ah, ṣe bẹ́ẹ̀ tó má fi lọ mí ìfẹ́ níṣẹ́ mm-hmm. èmi ò fẹ́ mo ní èmi ò fẹ́ mo ní àwọn jìbìtì ló lù mí ó sì ní dandan dandan pé o lè ní mí kí wọ́n lọ́wọ́ fẹ́ fa ìkúnlẹ̀ láàsọ ọmọ iléèwé ọmọ nọ́sírì skul ni wọ́n ni. ó ṣe ń bínú sí mi lélẹ́yìn ebi mo ní mo fún ẹ ní nǹkan mo fún ẹ ní tinútinú mi mo fi yọ̀ǹda fún ẹ. ẹ jọ torí ọ̀rẹ́ mi. ẹ lọ wá kúlẹ̀ báyìí. ẹ jẹun wà báyìí àjàlá àjàlá ọ̀rẹ́ mi alówó ńlé ṣàánú ọ̀rẹ́ ẹ ah. torí ọlọ́run àjọngọ́lọ́ màá ní ọ̀rẹ́ àti kékeré ẹ wá. ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́ dé mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ omi àjà kò mo ti dọ̀bà lẹ́fẹ̀ẹ́ lẹ́dẹ̀. ìlú àdúgbò dìde mo dìde mo fi dọ̀bà sọ mi lẹ́nu àwọn ìṣẹ̀ tó bá rí wa ní ìsìn nǹkan mi ni wọ́n rò sí. lórí gbogbo tàbàgbà mo ti ń yẹ̀yẹ́ eh, ìlú gbọ́ mr abiyankolo ẹ dìde ẹdẹ ẹdẹ o ti gbọ́ ẹ dìde mo ti gbọ́ sẹ o ti o ní bàjẹ́ mo ah, báwa náà ń sẹ lọ́ọ̀lọ́hún ẹ pẹ̀lẹ́ abiyankolo ọlọ́run ajẹ́ eh, eh, àwọn apẹ́ o ẹ àmín mo lè ṣẹ́kù lè ṣàwọn àmín àmín àmín tó bá dẹ̀ tún dé ìrọ̀lẹ́ ọ̀làdọ̀ máa tún yọjú sí ẹ àbí o ti gbọ́ ṣáyọ̀n dàṣà tàrí jì mí o ti tán o ti tán o ti tán o ti parí o ti tán o ti tán o ṣe o o ṣe gan-an kílé o kílé o ọ̀rẹ́ mi o ṣe gan-an ọ̀dà kò ní dáa fún bá mi ní nǹkan kékeré tí mo kàn wá kó pọ̀ mọ́ra wọn tí mo ṣàfihàn olóòsì wọn wá ń bẹ̀rẹ̀ kẹ́ni tó jàre kó sì máa sọ kó máa kà bóun jẹ̀bi òun lòun jẹ̀bi o kó tún máa bẹ̀ mí àjọngọlọ ó tún ló ń bùn mí pé tóun bá tún béèrè kórìbáyé kórìbáyé kórìbáyé fóun ọ̀tán kò sí wàhálà mo ṣe bẹ̀rẹ̀ sí í sa mo ṣe bẹ̀rẹ̀ sí í sa àwọn oògùn burúkú lẹ́nu jọ́mẹ́ o máa fẹ́ bẹ̀rẹ̀ gidi máa kà gidi gan ni àkáǹtì bá mi dáràn. you are so sweet. Ah, ṣé ló tán. in fact mi ò expect gbogbo nǹkan tó ṣe yẹn ṣá látọjọ́ tí mo ti ń rìn mi ò tí pàdé irú ọkùnrin bíi tẹ̀rí o go beyond expectations mi seriously. sorry mo rẹ̀ ń fi jọ àìdẹ̀ tí bẹ̀rẹ̀ kankan rárá rárá ṣòro tí bá tí bá tú gbogbo kàsálẹ̀ tán fún ẹ báyìí. Mm-hmm. wàá kí mi wàá kí o wàá ṣe dànsákì. dédé ah, ah, ah. <laughs> ẹjọ́ ta lẹ fi jọ o. àbínibí ó yàtọ̀ sí ability. Hmm. bá mi bá mi lé tí wọ́n bá ń kí ìyàwó wọn báyìí wákàtí márùn-ún wọn ì tí ì dìde. kí ló dé. ariwo màmí la máa gbọ́n ta. ṣé wọ́n jà ní iṣẹ́ gidi ni wọ́n ah. àwọn ni mo fi jọ ọ. ok ok jọ èmi ò tẹ wá fẹ́ pa gbogbo ariwo làlàlà yẹn jọ má má yẹ ká ṣe dé eleven yẹn because mi ò lè lo ten hours gan lórí bed mhm. but eléyìí tó ti ṣe náà òun ló ń jẹun <laughs> so what next. wàá jà ṣe ọwọ́ mẹ́ta sí i ó ṣáà ń dùn mọ́ ẹ. má pa mi ṣálẹ̀ ló fẹ́ jẹ gbogbo ẹ̀ ní ká sùn tó bá dọ̀la a máa bẹ̀rẹ̀ láti peter stop. ẹ ẹ ó dáa nǹkan tó bá ti sọ náà ni mo gbọ́. ṣùgbọ́n wọn gan ojú ní ọmọ o. Ah! ẹni tí ẹ náà tẹ àwùwá ẹni tí kì í ṣe pé àmọ́ súré ẹni tí ò ń dábò sí àlò onú mímọ́ ọjà láyé àná ọ̀nà tán ni ẹ̀dá olè lólè ayé gbó òṣèwọ́ múlẹ̀ ayé kòkó ìwà tẹ̀sí ló kẹ́dá oní ipò láyé àpàdà wá tán. <coughs> ìyá tóbi. ah sà. ibi ló wà ẹ ti dé èmi nìyẹn o. mo ti wẹ̀ ń wájú ilé ìgbà tí mi rí ẹni mo fi wá ní pé kí n wá wẹ̀ ní. mo ń fa bọ́ọ̀lù mo ní kí sáré fa àwọn abọ́ yẹn kí n tó lọ síbi tí mo lọ jẹ́ tí ń jáde ni. mo ti ń jáde mo fẹ́ lọ yọjú sí wọn lóko mo fẹ́ orí tán bá ṣẹ́ dé mo ti gbọ́ mo ń bọ̀. ẹ ẹ dúró ẹ dúró ẹ má ti lọ ẹ jọ̀ọ́ kí kẹtí tó padà lọ sọ́jà jàlá tẹ ló ń bà jàlá ládùúgbò bẹ́ẹ̀ ṣe faraya tó pẹ̀lú gbogbo tó ṣe kó yẹ kẹ́ ẹ̀ bà jàlá nà o. mọ́mi tó bí ah. mọ́mi tó bí èmi tí mo lọ bẹ àjàlá tèmi yé mi tèmi yé mi àjàlá ó ní ògùn ju àpárá lọ. àjàlá. Ah! nǹkan tí mò ń gbọ́n pẹ́ ò dáa rárá wọ́n ti bá mọ̀ kí mo ní ẹ̀mí ara mi lò kí n má bá àjàlá kí n má bá fàjọ̀gbọ̀n rárá. ní àjàlá. má fojú kéré àjàlá o wo bí mo ṣe rí mi yóò dáa o àwọn fẹ́ ṣe pọ̀ sọ́ọ́ bọ́ọ̀lù. Ah, rárá o èmi ò tiẹ̀ tí ì ṣe ta a ah, gba omi wá sí ìwọlé ọkọ. nígbà tó bá pa mí dànù ṣé ìyẹn ló máa nífẹ̀ẹ́ sí. àmọ́ náà ṣé máa yàn dá gbogbo ẹ̀ náà fún un ni. ọ jẹ́ ká yàn dá o ah. bá a ṣe ń ra wa ẹ̀ka ìra wa pẹ́pẹ́pẹ́ ló dáa ju o ti gbọ́ kí ni o ti fẹ́ sọ. máa yàn dá fájàlá ó lè máa máa lọ bẹ́ẹ̀. òbí fi àjàlá lẹ̀ o ti gbọ́ yẹ jẹ́ ń bóúnjẹ lẹ̀ tó bá wà. ẹ lè bóúnjẹ lẹ̀ o ẹ mú wọn wá. máa ṣe bá o yá mi. kí ni máa fún ẹ mú wọn wá. mo ní máa fún ẹ níbo ni kò yá mi. mi ìráyè kí n tún máa kọ ilé ìmọ̀ títí lẹ̀ o lè rí o lè rí bẹ́ẹ̀ mi ìráyè yẹn o. o lè rí bẹ́ẹ̀ o lè rí bẹ́ẹ̀ mo dé. ẹ bọ̀ pé ẹ fẹ́ràn gbèsè. ìwọ ló mọ̀. àjàlá ṣájàlá wa lóògùn tó tó yẹn ni ah, Ọlọ́run máa ṣàánú wa. mo wà ń lé látàárọ̀ ìwọ ló sọ pé ó fẹ́ wá torí ẹ̀ mi ò ṣe jáde. mo ṣì wà nílé náà mo dẹ̀ ṣe ń wo èmi rò pé mo máa lè jáde mọ́lé ni because ilẹ̀ ti ṣú already anyway mama i expect ẹ alright then kówó pé hmm, kówó pé ṣé kò sí ṣó wà ókè. tó sí tó sí tó mi ókè. kí ló dé. tóbi fi wá ká bára wa sọ èyí tó ń jò tọrọ wọ́n rí i pé bóyá nítorí mi ò ní owó mi ò dẹ̀ kàwé tó ẹ kí má bẹ sọ èyí tó ń jò tọrọ kò dáa o tómi sì àti jẹta tí mo ti dénú bíi bí gbogbo bí ṣe tóbi tó bí gbogbo ẹ ṣe fẹ̀ ọkọ rẹ rọmúrọmú tómi sì kó má sí èèyàn kankan ìwọ nìkan ó wá ń dá ṣe àdàgbé àdàfà àdàgbé àdàfà àdàgbé àdàfà kò sáré àbárò kò sí nǹkan kan tó mi ń sin o ti dàgbà tó mi ń sin o ìṣọmọ kékeré mọ àsìkò àti nọkọ rẹ ti tó. Ah, eh. kí ló tó ń sọ̀rọ̀ báyìí ó mọ̀ pé mi ò kì í ṣọmọdé náà ṣé báwọn yorùbá náà ló máa sọ pé gbogbo nǹkan ló ní àsìkò tó bá ti tó àsìkò fún mi láti lọ́kọ mo máa lọ́kọ. Ah, tó mi ń sìn bọ́mọdé bá tó nọ́kọ́ ó nọ́kọ́ ni bọ́mọdé bá tó nàdà ó nàdà ni tómi sì ká má tọra wa ó ń ṣọmọ kékeré mọ́ o àgbà ti dé o àsìkò tó máa nọ́kọ́ ti tó o. Ah. mo ti gbọ́ ah. tí má ti débi tí mo sọ fún yín pé mò ń lọ yẹn mo máa lọ́kọ so oṣó ti jẹun. Ah wo ó tẹ́ mi ò tí ì jẹ tán gbogbo inú kíṣẹ́ ogbó ẹ̀ mo gbogbo nǹkan mo mú jẹ́ ń bẹ̀ ọlọ́run ṣàánú wa ni. kò sí wàhálà ṣé o mọ swim ni àbí kí ló jókòó ṣe lẹ́gbẹ̀ẹ́ swimming pool ṣé o mọ swim tó bá mọ swim má wọnú pool o. èmi mọ swim èmi má kàn jókòó síbẹ̀ mo máa rògbèsí ayé mi máa dáa ní ìgbà mo dé bí èmi náà ronú ni bí tèmi ṣe máa dáa. gbogbo ẹ̀ ló máa dáa má wọrí máa sort problem má wọrí very soon máa sort ẹ̀ tó bá dẹ̀ fipò fẹ́ swim máa pèèyàn tó máa wá kọ́ ẹ bó ṣe swim. mi ò tiẹ̀ swim but kí ẹ ń sọ ẹ tó tún dùn mí lọ kó o pẹ òwò òkú wo tiẹ̀ ṣe òkú fún mi kó ràn mí lọ́wọ́ wo tiẹ̀ ṣàánú ayé bó jẹ́ iye kan kó fún mi. má wọrí mm. <laughs> no no no no. no. wọ́n ní ọmọ ṣe olóṣè igúnnugún tó ṣe ń jò ní ọpa lórí àjànàkú wọ́n ní ọmọ ṣe olóṣè ìran àkàlà tó ṣe níjò ní ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn tó ẹjọ́ lèèyàn bó gbòòrò àjànàkú ó ní èmi èmi owó mi sùn sùn torí pé ojú lórí ẹbí ó ní kí n fi lé bàbá mi lẹ̀ ó ní kí n lọ gbalé ń pé kò dáa fún mi ìrówó kọ́lé ọ̀dà bẹ́ẹ̀ nígbà tá a sì jọ ń fojú ríra wa lòun lòun lòun rí nírí pé ẹ̀tọ́ ti ẹnìkan ẹ̀tọ́ rẹ̀ lélẹ́yìí ikú ìgbélé tiẹ̀ ká dún ìrẹ́gbélé tiẹ̀ ká sùn ọlọ́bàmọ́ ò ní dágbére kó tó kúrò láàrin ìlú afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kàn gí oko la gbogbo ibikíbi tí ìwà àjànàkú bá wà olórí ẹbí wa ni mò ń sọ o gbogbo bíkíbi tí wàá jànàkú bá wà kó o bẹ̀rẹ̀ sí ní máa rìn lọ kó o máa rìn lọ tó bá pàdé yẹn tó bá níbo ló ń lọ o ò ní lè sọ ọmọ rìn lọ náà bẹ́ẹ̀ ni ọmọ rìn lọ ni ṣúọ́ ọmọ rìn lọ ni èmi ni mo sọ bẹ́ẹ̀ ọ̀dájú ló bówó ìsìtú ló bí gbèsè. kìràkìtà dọ́là ká bí ẹrú ọ̀dà nǹkan hmm. kó o pé kó wo pé kó o pé hmm. òótọ́ náà mà kójúlé mẹ́fà òótọ́ náà kójúlé mẹ́fà mo fẹ́ kó dì í mú. ilé ayé yìí ara gbé ni o àfagídígbé ni gan pẹ̀lú ilé ayé ò fẹ́ kéèyàn gbé òun kó sì ṣe dán kéèyàn gbáyé ọ̀nà wo la fi wá gbáyé bí ó ṣe pé kéèyàn fagídígbé wò tí màá fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún ọ tó bá kọ wájú sí ọkọ ta o tó bá kọ̀yìn sí ọkọ òjù lọ́fà tó bá kú ọ nìkan kò tẹ́rọ ara rẹ pa àmọ́ tí mo fẹ́ sọ fún wọn tí mo fẹ́ kó di mímọ̀ fún wọn gangan ni pé gbogbo bó bá ṣe lè rìnrìn ìgbésí ayé ẹ̀ gbogbo bó bá ṣe ṣe o gbọ́dọ̀ lówó dandan kó o pé dandan ni kó o lówó ó jí ni o ó kò ni o ó mú kan ní nǹkan mọ́ tí ẹ ni o kó sà ti dáa fún ọ lè mímọ̀ nítorí ẹ̀dá tó wáyé tí ò rówó ná ẹ̀dá tó wáyé tí ò rí gbà lò nígbà tó sìn wọn wáyé ni. Hmm. àbọ̀rọ̀ tó bọ́ ọmọlúwàbí tó bá dénú ẹ̀ ó yẹ kó do títì. promise ẹ pé mo máa try possible best mi láti utilize ẹ kí wọn náà lè bẹ̀rẹ̀ something kí mm. wọn náà lè establish ara ẹ kí wọn náà lè tọ́jú ẹbí ẹ mm. àti everybody tó bá wà around ẹ mo dẹ̀ ti ṣetán láti mú ìlérí mi ṣẹ sórí owó tó wà níbí báyìí kó o pè ìwọ ló ní ìwọ ni mo fẹ́ kó fún mo bẹ̀ ń tọ́jú ọlọ́run kó o pè fi ṣe nǹkan tó bá tọ́ àti nǹkan tó bá yẹ owó yìí kò ń ṣe Nigerian money ló wà nbẹ tó bá ṣe tán ìwọ náà máa understand iye owó tó wà nbẹ wàá lè fi establish àlè wàá lè máa fi ṣe nǹkan tó dáa fúnra àtàwọn ẹbí ẹ. tó mi sìn. ẹ wo bí orí bá ń dé ẹ wo bí orí bá ń dé tó mi sìn ò ní ṣubú ara ò ní ṣubú ẹ̀mí ojú ò tí ò ní wákìsákè aṣọ ṣé owó tó fún mi hmm. máa fi ṣí ṣọ́ọ̀bù mẹ́kọ ni <laughs> tí máa wá gbà àwọn ọmọ ẹpẹtẹ báyìí síbẹ̀ kó máa pariwo kówó pé o kówó pé o kówó pé o tó sìn ìlú ò ní tiẹ̀ ìgbàlejò máa sọ nínú méjèèjì náà. ní sùúrù má sunkún dìde ah! dìde dìde dìde dìde. oríṣi ojú òní tiẹ̀ o ò ní wàkísà kẹ́yìn aṣọ o ò ní ṣubú ara o ò ní ṣubú ẹ̀mí nítorí tó bá ń pàkísà o ò ní bá wọn wò ó tómi sì o ṣe o mo dúpẹ́ o o ṣe o ojú òní tiẹ̀ o èèyàn ní ẹ o. kò tọ́ pé àmì àmì. ṣùgbọ́n káàsù tọrọ tómi sìn má gbàgbé nǹkan tí mo bá ẹ sọ má sọ̀rọ̀ yẹn má O yẹn tó kó ti tó má sọ ọmọ mo mọ̀ pé nǹkan tó fẹ́ sọ nìyẹn ah. tó bá ti tó tàyè fún mi láti eh, nọkọ màá lọkọ anyway fóònù tí mo rà fún ẹ má sọ nù. Ah, mi ìsọ ló wà sí ti ń mu o ṣe òun tún dúpẹ́ o o ṣe mo dúpẹ́ o o ṣe o. èmi àti adé máa sọ̀rọ̀ lẹ́ta. Eh, eh? o ṣe ojú òní tí ẹ o mm, o ṣe ojú òní tí o ṣe ojú. so fóònù tí mo fún ẹ yẹn má sọ nù o. ah wọn bíbí kó wà sí ti ń mu ẹ ń bẹ̀ yẹn má mú dání má fi má pè é o ṣe o hello Taofik wo má tẹ expect mi rárá má expect mi rárá gbogbo àwọn ìwà burúkú tó máa ń wù yẹn kò tẹ́ mi lọ́rùn rárá tí bá wá náà ní sísọ ìnáwó máa sọ wá ṣèkọ tó fẹ́ ṣe wa máa sọ sórí pé kò sówó lọ́wọ́ ẹ̀ ni mi ò dẹ̀ fẹ́ yẹn jọ́ tọ́ lọ tó bá ti lè send owó sí mi kí n máa bọ̀ mi ní wá. dáàdì tóbi dáàdì tóbi mọ́mí tóbi. dákun gbóná ọmọ ìwálé wa wáyé. kí ni ìṣẹ̀lẹ̀ bí gangan. àdúgbò ìwọ̀n lágbára. báàmì ẹ máa bọ̀. ẹ̀yìn. Ah. kí ni ìṣẹ̀lẹ̀ bí àyè kí ni ìṣẹ̀lẹ̀ bí àyè. ọkọ mi olówó orí mi. mo sọ ah. bẹ́ẹ̀ ẹ̀yin àti ìyá mi ibi tẹ́ sùn lábẹ́ yìí. Anowode. Asọ́nà bọ́ọ̀lù. Ayọ̀ká. Ayọ̀ká mi ẹ̀jẹ̀ nílé. Ayọ̀ká. Asọ́nà bọ́ọ̀lù. Nínú tẹ́lẹ̀. Àwọn pé ètò wa kéré. Mo ṣe mẹ́yẹ bò ní o. Hmm. Ọkọ mi jí bá mi gbé fún ẹ̀yin àti ìyá mi mọ̀tì ìdákú mọ̀tì ìdákú mọ̀tì ìdákú mọ̀tì ìdákú ara rẹ̀ nu tẹ́mi máa sọ nu pé èèyàn téèyàn bá bímọ tí èèyàn bá ìbá lànú èèyàn ọmọ bí ọlọ́run sàjà bímọ tí ó sànù wa. ọmọ ọmọ ọlọ́pàá ẹ̀ka rẹ̀ àwọn ọmọ ni àwọn ọmọ ni. ọmọ ọmọ mi méjèèjì báyìí ni ọmọ ọmọ mi méjèèjì báyìí ó ní ọmọ. Ẹgbẹ́ nu yín sọ̀rọ̀. Ẹgbẹ́ nu yín sọ̀rọ̀. Ìyá wọn. Ìyá wọn àwọn ọmọ mi. Àwọn ọmọ rẹ̀. Àwọn ọmọ mi. Níbo ni kí ọ̀dọ̀ wa wà. ẹ mú wa máa ṣe báyìí lọ́wọ́ ẹ̀yin àtìyá mi máa wo bẹ̀yẹn náà ó ti ní kó bá yín ṣí ọyẹ́ Privacy Owó ni o, ń lò, a máa yáwó fi ṣe o ẹ̀rẹ̀bẹ̀ la. ayé ilé lò àwọn yàrá ìṣe láwù ẹ̀rẹ̀bẹ̀. láwù láwù láwù láwù láwù láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù láwù láwù láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù ọmọ ilé là ń lò àwọn yàrá ìṣe láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù. sẹ́bọ̀ sẹ́bọ̀ sẹ́bọ̀ àti ti ń gbà lára rẹ̀ ti ń gbà lára rẹ̀ ó gbà lára mi ó gbà lára rẹ̀ ó. ẹ wò wá yìnyín bójú bá rọ tí ọba ti dà ẹ mọ̀ sọ pé òtútà náà èmi ni mò ń ṣe lọ èmi ẹ ṣiṣẹ́ àjàmbákú ẹ lọ béèrè iye oko. ẹ sọ látàárọ̀ nìyẹn ẹ kàn sọ̀rọ̀ Port Harcourt bẹ́ẹ̀ ṣe ń wo kìí ṣe pé iṣẹ́ ọkọ̀ gangan ní sẹ́ẹ̀bù láàárọ̀ ọjọ́ tírẹ́ẹ̀nì mò ń ṣe ìjọba ló ní kí n wá jókòó kí n máa sọkọ̀ àwọn ọkọ̀ kéékèèké báyìí. Ah, ìjọba ni ìjọba ló gbé mi wá mi báyìí ti báyìí bó ṣe wà ní ìṣe ọkọ̀ jápẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ gbé lọ. Ah, ẹ ah, lọ kí lọ yẹn lọ́wọ́ ta ni ẹ ẹ ń bá wọn sọ̀rọ̀ ná ẹ wo ọkọ̀ tẹ gbé wáyìí nílé ṣe lónìí o àbí ọ̀rọ̀ mi ò yé yín tẹ bá mọ̀ pé ẹ padà wá tẹ́lẹ̀ wọ́n yìí tẹ́lẹ̀ wọ́n yìí padà yìí. tẹ̀fẹ́ dọ̀tí àwọn ọmọ ológo ni. mo yọ̀ mọ́ tẹ̀fẹ́ dọ̀tí àwọn ọmọ ológo ni. bàbá ẹgbójú ayọ̀ yín sókè. mo ti gbé. ayé ọmọ ẹ ti dáa gan-an. kò sẹ́ni tó lè bàjẹ́ mọ́. ayé wọn ti dáa gan-an sẹ́rí ọ̀tọ̀ ní kéèyàn bímọ kó mọ oṣoríire ah, ọ̀tọ̀ ní kéèyàn náà máa sọ pé àwọn kan bọ́n bímọ àwọn ọmọ lásán ọmọ pọ̀ bí ọ̀sẹ̀ bọ́ ah. àwọn ọmọ rèé o kówó ni kókó kówó pé ọmọ sànú sí ìwà mi tọ́jú ọmọ mi ní kútọ́nù. wọ́n mọ̀ mọ̀ kówó pé ọ̀rẹ́ mi ti mẹ́kú tọ́nu kí ni mo ṣe sọ ọmọ mi kówó pé. Ah, olówó náà ni ọmọ sọ̀rọ̀ olówó mímọ sí wá níran wa hmm. alówó lé lèmi hmm. alówó lé àjàlá hmm. kí ni mo pè é bọ̀dá alówó lé bọ̀dá alówó lé bọ̀dá alówó lé àjàlá bọ̀dá alówó lé àjàlá ẹ̀ ẹ̀ làwa ń jẹ́. ẹ ẹ iye kan mi iye kan mi ẹyin dà. kí lẹ pè nísìn. mo ní iye kan mi. sẹ́ẹ̀sì ìrìsà. irọ́ ní tí mo wò ni pé nọ́mbà alájà papọ̀. ẹ kò wá sápọ̀nlé ń bi iye kan kò sí ọ̀nkú àbí bọ̀dà àbí kéèyàn kan ti ẹ̀ dàyàn pè díẹ̀ ọ̀dà ẹ̀jẹ̀ máa fọ̀nà rí bùkọ́ lẹ́gbẹ̀. ẹ̀rọ mẹ́ta ẹ wo mọ wọn mọ kan ọmọ ìwà ni wọn ní àwọn ọkọ̀ lóríṣiríṣi wọn wá fẹ́ máa dùn á wọn fẹ́ ah ọmọ yóò lè sèèbù kó mọ dá ọkọ̀ wa èyí sì fẹ́ kí wọ́n lọ lásídẹ̀ǹtì ọlọ́mọ jẹ́ kọ́ bọ́ sákó mọ́ àwọn ẹ̀ ni wọ́n á wò pé ẹ jẹ́ ká dọ́dọ̀ ọ̀gá yín bóyá ọlọ́run lè se, bóyá o lè rí àwọn ẹ̀fẹ̀sẹ̀ gbálẹ̀ kiri tó sì jẹ́ pé professional driver ni kí ọlọ́run kọ́ sànù wa a ní di dẹ́fà lédè kúkúrú. tún dẹ́fà lẹ wa ẹsẹ̀ mi. ẹ wo owó wà nílẹ̀ tá a fún. Eh, ah, ó ní gíláàsì nìyí ẹ tún gbọdọ̀ sí rí oko kì í sì pé irú yín lẹ́ẹ̀kan wá wọn ọmọ kan lẹ́ẹ̀pẹ̀ kún wọn mọ̀ wá bẹ́ẹ̀ bírẹ́dì àbọ̀tà lé yín ni ah, ẹ gbọdọ̀ jọ bọ́ sọnù. ogole eh. eh. wa sunshine. ogole wa sunshine. Ah, ọlọ́run ṣe ọ wà ní wọ́ọ̀kùn ẹ ṣe wá ní tí wọ́n ṣe rè é nítorí tí wọn bá ní kí ọkàn fún àmọ kan lówó bí wọn bá lọ pé kẹ́míkà kan ní ìsìn wọn bọ lọ forí ọkọ sọgi. bẹ́ẹ̀ni eh, eh, bẹ́ẹ̀ni ọba ọmọdé eh, ọmọdé máa ń la rẹ náà láwọn ẹni mú kíní. táwọn ò ti pààrọ̀ kọlọ ọmọ fara mi kalẹ̀ fún. Ah, ẹyin máa wà ah, ẹ má lọ fà á ọlọ fà á ẹ jẹun wà á lágbára Ọlọ́run ah, dẹ́fà kọ mo mójútó ọmọ mi ni. àmọ́ yìí ìní mọ tó sọ́nà. àwọn ọmọ ẹ ti kọ́ṣẹ́ lọ́dọ̀ yín rí o. ṣé ń gba mẹkáníìkì. àdàbàdà ẹ mọ rò ẹ mọ gbàgbé o. ẹ dúró ṣé mẹkáníìkì. ẹ ah, ṣe oúnjẹ ẹ mọ gàǹgà kó tó ti ẹrí yẹkan mi. ẹ mọ sọ̀rọ̀ mẹkáníìkì mọ. ọmọ ẹ dà. ẹ wo bí o bá mi bí o. bàbá gẹ̀ bó ti kóòrùn wánu bíi tẹ́ẹ̀mọ́ ọ̀yá lọ máa ti ọkọ̀ yìí kó o tú kíní rẹ̀ kọ́ ọ̀fọ̀ kọ́ ha plọ́gì kọ́ pa plọ́gì kó kíkì ẹ̀ kọ́ bá wọn fi kókó ẹ̀ẹ́dẹ́kùn mọ́ kí n fasẹ́ lọ́mọ lọ́ni owó tó a bá ti pamọ́ ẹ̀ kó lẹ̀ mo yè jáde mọ̀ ń wọlé ni ẹ̀gbọ́n mo ti lọ́mọ báyìí sọkọ yín kí ló kù rẹ̀ kí ọkọ̀ ẹ̀dá kí ọkọ̀ kí ọkọ̀ ẹ̀tẹ̀ díẹ̀ ẹ̀tẹ̀ dáadáa ẹ̀bẹ̀ ọmọ mi gbogbo gbogbo ọmọ sàlẹ̀ fún gbogbo ọmọ sàlẹ̀ fún ìwọ ló àṣepadà fi dẹ́ lórí bàjẹ́. ẹ wá bá wa sí ẹ wá sí ọ̀rọ̀ ẹ ti sí ẹ wá sí ní. ẹ jẹ́ n bọ́ sí lọ́dọ̀ ẹ ti ní sẹ́mi. ẹ jẹ́ mọ́ ẹ̀dọ̀. ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. yọ dẹ́gbà náà ni skul tí mo lọ tẹ́lẹ̀ sẹ́yìn. Hmm. sani ọmọ yẹn ha plọ́ọ̀gì yọba yín ṣe yọ wà pa kílẹ̀ tó fẹ́ yìí eh. eh, jáde ah, ẹ kọ́ kan ẹ má dẹ́ lóhùn èlò ni fún mi two five if you two five wo fifty thousand ah, ọlọ́run ọmọ kú iṣẹ́ rẹ o ọmọ kú iṣẹ́ rẹ o. Hmm. ìwọ ọlọ́run ìwọ ọlọ́run èmi ò mọ̀ rírú ọkùnrin báyìí rí o àjàlá rè kò níṣẹ́ kan pàtó tí ń ṣe kò ṣiṣẹ́ kankan kò ṣiṣẹ́ kankan lọ́wọ́ rẹ̀ àwọn ọmọ rèrè wọ́n dé nísìnyí wọ́n náwó bí ẹlẹ́dà ẹ̀ẹ́dà kò sẹ́bí ìṣe máa wá wò rè kọ́lọ̀ mọ́ jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ sẹ́bí ìṣe máa wò rè ìyìn bí mo bá jàlá ìyìn yé ìpa sọ́dẹ̀dẹ̀ rẹ̀ kò kò fún mi lówó kí n fi ṣiṣẹ́ nígbà ń pa gbogbo ẹ̀ má bẹ́ẹ̀ ni òun gangan fúnra rẹ̀ dákun kí ló níná ẹ wò ó bó bá kọjú sí ọkọ ọ̀tá bó bá kẹ́yìn sí ọkọ ọ̀tá bó bá ku èmi nìkan ń tu èrò ara mi pa lórí ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ yìí ń tu èrò ara mi pa. ayé lọ àwùtàn nílé bàbá kúrú pé owó pé náà ti tiẹ̀ àbẹ́ òde àǹtí òṣàkẹ́ ṣàkẹ́ kẹpẹ́ ẹ̀lẹ́ àdúpẹ́ àdúpẹ́. ọmọ tí mo wá rí òfin. Mm. ìsinmi ẹjẹ ń gbọ́. Mm. sọmọ tó ṣẹlẹ̀ ní pé àtijọ́ tí kówó pé ti kówó wálé báyìí ikàn náwó yàfùyà. níyùn kówó pé oh. kò sí wàhálà. àníṣe ní sowó lófò nítorí náà yàfùyàfù nítorí olófò ni. ẹlẹ́dàá mi. máa wò pé ìwọ ọmọkùnrin mọ̀nà owó ìbáyìí owó yẹn mọ̀ tán mọ̀mọ̀ sí báyìí kò gbọ́ tèmi. ó lẹ́nu àgbà ọ̀run. ọ ẹ fi lẹ̀. kò sí wàhálà. ìdí rẹ̀ ni tí mo fi wá bá ọ. ó dà hmm. kí ló wáá fẹ́ kèmi ó ṣe. ò ní dààmú. sọ́ọ́rí ń tó ṣẹlẹ̀ ni pé olójú èèlájú ẹ̀ sílẹ̀ kí tá ló bò kó nú ẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sórí tí kí wọ́n pé wá fi náà gbowó tí náà ìbọn bá ilé náà níbo lèmi àti ó fojú sí. a mọ̀ padà sẹ́sẹ́ àárọ̀ ni kọ́lọ́ má jẹ́ tí wọ́n rí bẹ́ẹ̀. bàbá rẹ̀ rèé kò ló lọ. bẹ́ẹ̀ni. èmi ìyàwó bàbá wọn rèé kò sí nǹkan kan. ìyàwó náà nígbà iye tiẹ̀ náà. ìwọ náà ìyàwó rè àgbo ló ń kiri ká. kọ́lọ́ kọ́lọ́ ó sì mọ̀ pé bọ́ ọba rí tọ́ da àjàgbo lọ ó ṣe. tó bá sà ti lówó lọ ẹ mọ̀ yọ mí ń sẹ́tì. sọ wá mo wò pé mo mú wá bí àbá ni o. ẹ ṣe mi ẹ jẹ́ ń gbọ́. sóòrùn tó bá lè bá ń fún kówó pé ní àgbo tó ṣe é pé tó bá mú yóò sùn sọ̀rọ̀ mi yìí o. àǹtí àṣàkẹ́ hmm? alẹ́ afàtọ̀ ọ̀pẹ́ ẹ̀yìn dádúbúlẹ̀ ṣídìí òkè ó sì yé eyín jókòó léṣo bí wọ́n ṣe mú nù bọ́ wọn ọ̀ mú mu kò mọ̀. n tó wá ṣẹlẹ̀ ní hmm. pé ṣé bí wọ́n lọ ń tà fún wọn. èmi ni. ìwọ ló sì bá wọn mì sí ẹ̀ wọn sì ní kọ tágbo pé orúkọ tágbo ń jẹrè ó sì fo oògùn oorun sí eyín wọn lé eyín wọn lé lọ títì. tó bá jẹ́ lórí yín ò kò ní séwu kẹrin wọn ní erin olófòfó ń sẹ ẹni ò jẹ dáadáa àǹtí àṣàkẹ́ àǹtí àṣàkẹ́ ń jẹ kọjá bẹ́ẹ̀ ṣe rán mi ah, <laughs> ìdààmú nìjẹ sí wa kò sí wàhálà kò sí wàhálà. Eh, buda eh. sọ wá ní tó ṣẹlẹ̀ ni pé tọ́lọ̀ lẹ́dùnmọ́ rẹ̀ bá ti ṣe tó ti wá sọ́dọ̀ wa lọ́la ká pàdé ládìgbẹ́ àdìgbẹ́ láti yọ̀bẹ tí. láti rẹ láwọn rẹ láwọn rẹ tí ó ta gẹ èèyàn ní láàrin wọn bí èèyàn ní láàrin wọn bí ẹ ṣeun kẹ ẹ pẹ́ <laughs> àti ọ̀sàkẹ́sàkẹ́ ah, ẹ gbà kó pẹ́ àti ìkejì ẹ gbà bàbá ọkọ mi. ẹ káàrí ìyá wa. mo mọ̀ fẹ́ béèrè ìbéèrè àgọ̀ kan lọ́wọ́ yín ni. Ah, ìbéèrè àgọ̀. Hmm. ẹ ọlọ́gbọ́n ò dáhùn rẹ. ẹ ní dààmú. ẹ dákun nígbà bá jáde lójijì ọjọ́ kan hmm. tẹ́ bá sọ̀rọ̀ ajé lọ èèlò hmm. lẹ mọ̀ pa. Ah, bíbéèrè rẹ bá yé mi dáadáa tó túmọ̀ sí pé bí n bá fọ̀kadà ṣeré lọ tí n bá fi ṣiṣẹ́ lọ pé èèlò là ń pa lójúmọ́. ẹ ní dààmú. Ah! wàláì bíláì tí n bá tí n tí ọ̀nà bá dáa tíṣẹ́ sì dáa nǹkan mẹ́ta ni máa ń dà wá láàmú àwọn ọlọ́kadà hmm. tí ò bá sì sí tírafíkì tí ò sí goslow tí ò sí odòpù tí ò sí mẹ́tẹ̀ẹ̀ta lójú ọ̀nà bá wa tà rárá pé ìpawó ẹ pa six thousand. ẹ pa six thousand. bẹ́ẹ̀ni. èmi ò fún yín seven thousand. bẹ́ẹ̀ni. seven thousand. bẹ́ẹ̀ni ṣẹ́rí ń tọ́sẹ̀lẹ̀ ní pé mo fẹ́ ràn yín sẹ́kàn iṣẹ́ tí mo sì fẹ́ ràn yín o mo ṣe béèrè pé bẹ́ẹ̀ bá jáde lójijì ọjọ́ kan èèlò lẹ́ẹ̀mọ́ gbà sẹ́ẹ̀rí bọ́ bá ti dàárọ̀ ọ̀la bí aago mẹ́fà àbọ̀ ṣaago bẹ́ẹ̀ nídàjí bí hmm. aago mẹ́fà àbọ̀ hmm. ṣaago méje hmm. ẹ lọ rè dúró dè mí dìkọ̀. ìdíkọ̀ tí bó ṣe ti ṣàlẹ̀ ọkọ̀. ìtàlẹ̀ bẹ́ẹ̀ náà ni ah! náà ni. níṣàlẹ̀ ọkọ̀ bẹ́ẹ̀ ni èmi lọ́ọ́ bá ń bẹ́ẹ̀. tẹ bá ti wá dúró dè mí bẹ́ẹ̀ tí mo ti débẹ̀ báyìí tí mo bá yín ọ̀tán ẹ kàn gbé mi débi kan ni. òní <laughs> bá mi ń bẹ̀kẹ̀ láago mẹ́fà àbọ̀ owó sì fún mi seven thousand naira wà á gbọ́ o wà á gbọ́ yín fún wọn lẹ́gbàá yìí dẹ́gbàá ò ní o gbọ́ mi panápaná yìí gbọ́ròyìn ayọ̀ àwọn ọ̀tá rí òní gbọ́ròyìn ayọ̀ wọn ò ní fìmọ̀ pa ọ́ ò ní sórí ibú tí ètàn lẹ̀ kó èmi náà bá ń bẹ̀ uh-huh. lágbára lọ́wọ́ lọ tójú bá yẹjú kó mọ yẹ o. ẹ̀yin ẹni sùúrù ṣẹ́ẹ̀rì tí báyìí lè bá yín bẹ̀ tẹ́ ẹ dúró síbẹ̀ dèmí tẹ́ ẹ sì gbébi tí mo fẹ́ lọ kíákíá ń fún yín ní eight. Ah! bẹ́ẹ̀ ni ní two for one thousand naira. irú eléyìí láàmú rí o àyè ó sì dáa fún ọ yọ yí ọ áá ah, ah, ò ní sórí ibú láéláé rẹ seven thousand láàrin ká di júkàlà hmm. dúpẹ́ o dúpẹ́ o. ọ̀gá yín Àjàmbàdàn kọ́. ẹ sà ó dàbí ẹni pé ẹ̀yin àti ọ̀gá wa Àjàmbàdàn yìí ó dàbí pé ó níbi tẹ̀ ẹ̀ dì sí o ṣẹ̀ṣẹ̀ tún wà nù kéèyàn láì kéèyàn kó máa gbéṣẹ́ wá fún yàn gbogbo gbà ni. ṣe rí ọ̀gá tẹ̀ ń sọ yìí èmi rẹ̀ mi nérò pọ́n lè padà wá síbi because wọ́n ti gba iṣẹ́ driver pẹ̀lú kówó pé o. driver báwo lóníṣẹ́ ọwọ́ ṣe fẹ́ cope pẹ̀lú driving kó máa ṣiṣẹ́ oṣù pẹ̀lú gbogbo iṣẹ́ tó ń ṣe yìí àbọ̀ nǹkan ló ní gbogbo àwọn irinṣẹ́ yìí ni. ok ṣé ìwọ̀nba owó tẹ́rẹ́tẹ́rẹ́ tẹ̀ ń fún wọn bíbáyìí ẹ fẹ́ fi compare pẹ̀lú owó tí kówó pé màá máa fún wọn níbi tó ti ń ṣiṣẹ́ mẹ́ẹ̀ kò mí ìná iṣẹ́ ọwọ́ wa ni ní ó lè máa pọ̀ lé ní ó máa pọ̀ lọ́la náà. ní ibẹ̀ ń fún wa yìí náà ni ẹ wo èmi kàn máa ju ebì kan fún yín ni ẹ mọ gbangba. rárá mi ò mọ gbangba. ẹ mọ ìjàyè. iṣẹ́ tí ẹ rí ti jújú mm. yẹn mm. ẹ fìyẹn lẹ̀ tó bá di ọ̀la màá wá gbé yín bíbá ìkájọ lọ ṣe máa ráyè. Ah, gòsígbà tẹ oníkà lọ o even kan kẹ́ni ó yá nìsín àjọ ah, ń ni ah, Saheed tó jẹ́ pé iṣẹ́ pọ̀ lọ́dọ̀ ẹ̀ bí nǹkan mi. Hmm. máa yí serious rárá gbogbo bá a ṣe kò sí problem tó bá dọ̀la màá wá gbé ẹ. kò sí wàhálà màmá bá ń kíkẹ́ jẹ àgbọ̀ ah, màmá expect yín o ẹja ń bàdàn hmm. tó jẹ́ pé àbá ń gbádùn ayé ẹ̀ǹbí tó wà lọ́rùn yìí ó ṣe èèyàn o sórí jẹ́ kí n sọ wọn kan fún ẹ gbogbo ọmọọṣẹ́ tó bá ti ń jẹ ọ̀gá lẹ́yìn lẹ́yìn ẹsẹ̀ ẹ ayé wọn ń dà gbogbo nǹkan títí wà ti kọ́sítọ́mà bó ṣe ń ba ibi jẹ́ tó ń júwe tó ń ṣègbà tó ń ṣàwò gbogbo ẹ̀ pátápátá lọ́gàá máa gbọ́n fọmọdé. Ah, ẹ nǹkan tó ń sọ fún mi nísìnyí pé mo bá tọ̀gà jẹ́ kí ló wá ṣe jókòó síbẹ̀ jókòó síbẹ̀ ṣé ìwọ rò pé ajá àmàdàn máa padà wá síbi wá wọ́n ṣe ṣe ok ó máa padà wá má tètè fáwọn ìwé ààrẹ wo èmi tí mo mọ̀ mọ́ ń júwe gbogbo wọn lọ sọ́dọ̀ ṣáìdì ṣáìdì èmi gan bẹ́ẹ̀ mo ṣe máa padà sí tí màá alábòsí nìyẹn eh, pẹ̀lẹ́ mo ti gbọ́ kóòtù ayé twelve thirteen jókòó síbẹ̀ jókòó síbẹ̀ kó kó kó máa wá it's okay a kú mọ tó wọ èké náà ló kú ń ṣe ń bẹ̀ yẹn tẹ́lẹ̀ ẹ máa wò èmi alábòsí èké aráàsálẹ̀ gbẹ̀yìn. Thank you. àbá tí alágẹmọ bá dá lòrìṣà ò kì í gbà títí tí màá fi parí gbogbo nǹkan tí mo fẹ́ ṣe owó ni kúkú o ò gbọ́dọ̀ mira o ò gbọ́dọ̀ lajú o ò gbọ́dọ̀ rọrùn. ajé ni mo pè ajé ni mo pè ajé ni mo pè bọ́ọ̀nbẹ ló sáré tètè kò jẹ́ mi bọ́ọ̀nbẹ lọ́sà sáré gìrì kò jẹ́ mi ajé tí ń gbére fọlọ́kùn má gbé fọlọ́kùn mọ́ èmi Tinúkẹ́ ọmọ àbẹ̀bí ni kò gbé fún èyí tí ń gbére fọlọ́sà kò sí ohun tọ́lọ́sà ò fi ṣe o èmi ti ní kí ọmọ àbẹ̀bí ló wúlò fún gbogbo oríire tó kù tó wó ni kókó ṣe láyé kó jẹ́ tèmi gbogbo ọlá àìsìkì ẹ̀mí gígùn kó jẹ́ tèmi tó ń tọ́ ó dàṣẹ ó dìmùlẹ̀ ó dàṣẹ ó dìmùlẹ̀. bọ̀ lábọ́jà la ṣe ní ká tọ́jú lè ká tọ́jú ẹbí ó ṣe pàtàkì. mo ní ẹ mọ́ gbé ilé tí ọba ti lọ́yẹ́ wá sọ lọ́yẹ́ ó tutù gan-an ìlú àwọn tí mo fẹ́ nu mo fẹ́ ilé tọ́ ẹ pé tí wọ́n bá tan èsì rẹ̀ tọ́ ẹ pé tí èèyàn bá wáńdà rárá rárá ó lè ó lè ó lè ó lè sọ ó lè sọ èèyàn fírìsì ni ẹ mọ fírìsì èèyàn fírìsì ni èrú àwọn ọkọ̀ bá ní mo fẹ́ ẹni ẹ̀hẹ́n tí bá ti jáde ní ìsìn báyìí báyìí báyìí báyìí ọ̀dọ̀ yín ni mò ń bọ̀ tó ti yé yín ẹ mọ̀ tà o ẹ mọ̀ tà o tójú bá yẹ yú kó mọ̀ yẹ o. mo kú o yé mo kú o yé àbákọ́ pé àbákọ́ pé ní ilé ọ kí ni àbákọ́ pé nǹkan ṣe mí o nǹkan ṣe mí o kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀. àbákọ́ pé hmm? ẹ jọ mo tún ogun yàrá sí hmm. ibi tí mo máa ń tọ́jú owó sí owó mi àágù mi tí mo máa ń tọ́jú ẹ̀ sí hmm. gbogbo ìyá mo ti sọ̀rọ̀ kó pé mi ò bọ́wọ́ ń bẹ̀ o. owó kò yé mi. owó mi owó mi ibi tí mo ti máa ń mọ́wọ́ dànù ibi tí mo ti mọ́wọ́ dànù ọmọdé yàrá mi ò bàbá ìdí mi bàbá ìdí owó mi dẹ̀ mọ́ ah. ah. ọlọmọmọjà adarán kẹ ká mọmọ ah. à ọlọmọmọjà arọràn ṣé inú ilé tí ibi báàgì tí wọn máa ń gbowó sí tiẹ̀ ṣé gbogbo bí tá à ń lọ ibẹ̀ ló ti ń mówó. bàbá mo pé hmm. ayé ọ̀nà tí mo fẹ́ bọ́ta tá a fẹ́ jáde ibẹ̀ ni mo sì mọ́ jáde. ẹ nígbà tá a wá dé láti fi tá a lọ sóòsì rówó àwọn kò pé ẹbí ẹmí ẹmí ọmọ bíbí ẹtọ́ bá dé ẹmí ó ti rẹ̀ mí o kí ló ìsìn kí n débẹ̀ kí n dẹ̀mú owó ni wọn kó pé mi ò gbowó. kò tí wàá le jù náà kò tí ìsìnkú èyí ṣe tó tí ì le kàkàkà tó a ah, ah, ah, wo tẹni bẹ́ẹ̀ gi lójú igi òrùwé o ọlọ́run ní fòfò sí ọ wọ́n ń ṣe lásán ni wọ́n ń ṣe lásán ni jẹ́ àgbà pé eléyìí ìkàsẹ̀ tiẹ̀ ni lọ gbowó mi báǹkì lọ gbowó mi báǹkì kò já lọ bí tá a lọ torí mi ti pa àwọn lọ́kọ̀ mo ti sọ pé AC mo fẹ́ AC tó mo fẹ́ mọ́tò tó ní AC tó ní ọyẹ́ olórí burúkú tó le tọ́jà pé èèyàn ń nìdí gan báyìí láì sí December. ó bá gbọ́ pé hmm? àtìgbà tí ẹ ti pọ̀ mí ní ọmọ yín hmm. ẹ dákun tí bá bèrè ní kẹ́ ẹ sọ o tí hmm. mo dágbére báǹkì fún yín rí pé mo fẹ́ dé báǹkì. o lè má dàgbére kó o máa lọ báǹkì yìí kí ló ń ah. sọ fún mi ní ìsìn ṣé tó ń sọ fún mi ni pé gbogbo òpèsè ayé rẹ tí ó gbogbo tá ná tí gbogbo àtà pé eléré lórí gbogbo ẹ̀ náà náà ti jí lọ lọ fẹ́ sọ fún mi. wàá kó pé hmm? ẹ jẹ́ sọ fún yín tẹ̀sí máa gbọ́ gbogbo owó tá ná pátá nínú hmm. yàrá ni mò ń kó sí o èmi ò ní báńkì o. ayé mi ta yé yé ẹ dákun ẹ mú bọ ìyàwó yín wà. kí ló kí ni kí ni kí ni irú béèrè wo ni. ẹ bá kó pé èmi ò mọ o. irú béèrè wo ló ń béèrè lọ́wọ́ mi tó ń fi olè lọ ìyàwó mi ni pé ìyàwó mi ìyàwó mi ń jí nǹkan rẹ ni. ayọ̀ká ayọ̀ká ayọ̀ká. Ah. Ayọ̀ká ẹ bọ̀dá nǹkan ṣe mí nǹkan ṣe mí Ayọ̀ká Ayọ̀ká Ayọ̀ká káàyè ayé o nǹkan ṣe mí nǹkan ṣe mí nǹkan ṣe mí nǹkan ṣe mí nǹkan ṣe mí nǹkan ṣe mí nǹkan ṣe mí nǹkan ṣe mí nǹkan ṣe mí Ayọ̀ká Ayọ̀ká Ayọ̀ká ti bà tèmi jẹ́ ó ti kẹ́rù àyọ̀ká ti kẹ́rù kò sẹ́rù kankan nulẹ̀ mọ́ kò sẹ́rù àyọ̀ká nulẹ̀ mọ́ ah, àyọ̀ká ti bà tèmi jẹ́ àyọ̀ká ti bà tèmi jẹ́ àyọ̀ká ti bà tèmi jẹ́ ayé mi ta ayé mi ta ayé àyọ̀ká àyọ̀ká ni ó gbòó àyọ̀ká ni ó gbòó mọ̀dára mọ̀dára mọ̀dára mọ̀dára. níbo la ariwo ta ni yẹ yẹ yẹ yẹ owó ni kókó rè owó ni kókó rè mọ̀dá owó ni kókó mọ̀dá ẹ gbà mí owó ni kókó kí ló lè ṣe owó ni kókó owó ni kókó owó ni kókó owó ni kókó ta ló ṣe mí báyìí ta ló ṣe kàbú mi báyìí ta ló ṣe kàbú mi báyìí kówó pẹ́ kówó pẹ́ ayé mi bàjẹ́ kówó pẹ́ ayé mi bàjẹ́ kówó pẹ́ ayé mi bàjẹ́ ta ló pa ọmọ báyìí burúkú bàbá yẹn ni ọlọ́pàá bọ́lẹ̀ olórí burúkú yẹn ni ayé ẹ̀ máa bá ayé ẹ̀ máa bá yẹn ni olórí burúkú ẹni sùúrù ẹ máa ẹni sùúrù ẹ máa mú ẹ máa bẹ ẹ wẹ ẹ lè sọkè owó ni kókó sọsọ ẹ sùúrù ẹ bẹ ẹ sùúrù ayọ̀ ọgbẹ kùnà mi ayọ̀ ọgbẹ kùnà ẹ ọgbẹ kùnà yẹ ọmọ ẹ ti tó yàwé ọmọ ẹ ti yàwé ọmọ ẹ ti tó yàwé báyìí sí náírà gẹ. wọ́n wá rí sọ́tún tó yàrá wọ́n kú yọ wọ́n kú mi nǹkan ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ nǹkan ń bẹ lẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀. kàgbéjẹ́ forí kàbórí wa sọ̀rọ̀ kàgbéjẹ́ forí kàbẹ́lẹ̀dá ẹni sọ̀rọ̀. Do not be intoxicated by things of the world má jẹ́ kówó darí rẹ. wọ́n ní kó darí orí ọ̀wọ́ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ṣó tọ́. orí tí ó ná ńlá dandan ṣá ni ó ní. dandan ni. orí tí ó ná ńlá ó dandan. dandan ni ó yóò rí. ẹni ìwé o owó ti pé. owó ti pé. ìbá bọ́ nẹ́rù wa o owó ti pé. owó wọlé ẹni wíṣọ hàn owó ti pé. owó wọlé. ẹni bá tọ́jú ọmọ ló máa jèrè ọmọ. ẹni bá tọ́jú ọmọ rẹ̀ yóò jèrè ah, èrè lọ́lọ́jà ń jẹ́ bọ́ọ̀lá bọ́ọ̀jà la ṣe ní ká tọ́jú lè ká tọ́jú ẹbí ó ṣe pàtàkì ọmọ ẹni ní òkú ní kò bó pẹ́ bóyá ṣe mọ̀ ìpìlẹ̀ tó mọ̀ lọ́ ń mọ̀lẹ́ amúkún ẹrù rẹ̀ wọ́n o òkè lẹ́kọ̀ọ́ ẹ̀ wò ìsàlẹ̀ ọ̀rọ̀ ayé lẹ́gbìn yọ. àwàdà tó lékè ìka rèé o ẹ̀ẹ́bí kọ́ bọ́ àwàdà tó lé lẹ́rẹ̀ o ẹ̀ẹ́bí kọ́ bọ́ agbọ́n bí ayé ò sí o ò lè gbọ́njọ lọ́wọ́ lọ. ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ́ sọ àgbẹ̀ ẹ̀ẹ́dẹ̀jọ́ náà dírìnkì yìí ni mo like jù. àti gbogbo nǹkan ló ti wọ́n ń sìn ẹ wà wá gan ríra bẹ́ẹ̀ yẹn mi lè ta bẹ́ẹ̀ eh. mi lè ta ẹ bá mi rà ẹ bá mi rà quality wọn. tó ṣe jẹ́ five hundred ta lè lè bá a. mi lè ta mi lè ta bẹ́ẹ̀ yẹn. Tosco baby ta ló ń sọ̀rọ̀ hospital kí ló ṣe accident. Ah.

mo dára ó ti kókó rẹ̀ ó gbélé tuntun lọ ó gbélé ọlọ́pàá tuntun mú lọ yìí ará àdúgbò ẹ máa bọ̀ mo ti dára mo ti dára àyọ̀ká mi kò ní ọtí kẹrù mo gbé yé mo dára mo dára yé mo dára mo dára yé. gbogbo mo lè kókè mo lè sọ òbí tí mo wá bá gbèsè ayé mi dé. Ah! ẹni tí ò ní tẹ́lọ́rùn ráyé wa o mo fi àìbìtíkà tèmi mo fi kó bá àwọn ọmọ ọlọ́mọ ojú mi báyìí lówó ni kókó fi kú kówó pé ló wà ní kóòtù lẹ́nu báyìí wọ́n adájọ́ ọkú fún ni wọ́n adájọ́ tó máa yè fún ni ọlọ́run nìkan ló mọ̀ àti pé ná ṣé ní bá ti ẹ̀pà yẹn wọ́n fojú ire wo ni àmẹ́lẹ́dà mi àtètè kí wọ́n ṣíjú àánú ìyàwó òṣì tí mo fẹ́ náà tí ọkọ̀ tún máa là mí lọ́yẹ̀ òun náà kí owó mọ́lẹ̀ ó gbowó sálọ tètè mi wàá bá mi báyìí tó bá máa dájọ́ ọkú fọmọdé ibo mo fẹ́ fojú sí ah ojú abiyamọ máa rí tó ah ọ̀gá ọ̀gá. Ah! ẹ kúlẹ̀. ẹ bó ni kí ni o sọ. ọ̀hún ò dáa o eh? ṣe má pa ọ fún yín eh? adájọ́ yìí tiẹ̀ ṣíjú àánú wò rárá. ẹ eh, kí ló ló ṣe ó lè lóní amúwá wọn adájọ́ ní wípé kí wọ́n yẹgi fún owó pé. mo dáhùn ah! ah! kó yẹgi fún ọmọ mi kó wọ́n gbọ́dọ̀ kó yẹgi fún mi. ó parí ó parí ó parí ó parí. Ah! kó yẹgi fún. kó yẹgi fún. kó yẹgi fún. bẹ́ẹ̀ ni kó. ọmọ ọmọ kan tó kù lọ́wọ́ mi náà oh. nù ni. ẹ wo ó parí. kan náà. ó parí ó ìmọ̀ dájú o adájọ́ ilé ìmọ̀ dájú o ẹ lọ́mọ méjì tó kẹyọkẹyọ kan náà ló sì tún wá ní kí wọ́n yẹ fún ha ha ha tèmi mọ̀ bá mi o tèmi mọ̀ bá mi o tèmi mọ̀ bá mi o tèmi mọ̀ bá mi o mo ní mo fẹ́ sábẹ̀ báyìí ta mo fẹ́ rojọ́ mi fún báyìí ha ọmọ ṣe o ha sílẹ̀ ayé ọ̀nà rèé tó náà rèé mo fẹ́ dogun mo fẹ́ dọ́gbọ̀n mo fẹ́ kó mi ẹ̀sìn mo fẹ́ kó dà á lé ẹran mo fẹ́ kó mi ẹran mo fẹ́ kó dà á sílé ẹ̀sìn mo fẹ́ kó dà á fún mi jẹjẹ́ mi lọ ìfẹ́ kó dà á mo pọ́ mi làkejì jù mí lọ gbogbo ẹ̀ náà kọ́ yìí òun náà kọ́ yìí gbogbo ẹ̀ náà kọ́ ni ọmọ alákọ̀ọ́kọ́ olùpàfẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì olùjọba tún ní wọ́n lọ pa yìí ìyàwó rẹ̀ ló ti tún gbé gbogbo tí àbá tó gbọ́kànlé yìí owó tàbá tó gbójúlé oníyàwó gbé lọ yìí tèmi finish ẹ gbàgbé ẹ gbàgbé tí máa títí ẹ fàbí tèmi lọ pákótọ̀ lẹ́yọ ni. àwọn àgbà tó kan rèé o Àjàlá Àjàlá Àjàlá lẹ́rẹ̀ o ẹ̀ fi kan bọ́ agbọ́n bí ayé ò sí o ò lè gbọ́njọ́ lòun lọ. ẹ ẹ ẹ ẹ ẹ sọ àgbẹ̀. san promotion ilé wọn. òwe bàbá kówó pé bímọ méjì. bàbá kówó pé. ó wá níyàwó kan ẹ̀rọ aya yìí pọ̀. kówó pé. ilé wọn kún fóyín ẹ ò rí. bàbá kówó pé. ilé ta bá fi tọmọ èrè lè wo. kówó pé. bàbá kówó pé abúni bí ẹni láì. bàbá kówó pé káfipá gbà mú tí ó ṣe tẹ̀ ni yóò dá o. mo wo pé ó jọ bàbá ẹ jù. bàbá kò wò pé. mo wo pé èyí jọ bàbá ẹ jù láṣẹ ní pé. ọmọ ò lè jọba. táyé lọ àwùtàn nílé bàbá kówó pé owó pé náà ṣe tiẹ̀ àbẹ́ òrí orí tí ó bá la ni agbéni ẹsẹ̀ tí ó bá pè ní amúnirìn lọ́kàn tó tọ́ àfọwọ́ rẹ̀ bá ń jó dáa ìbálẹ̀ fà á. house of commotion nílé wọn. owó pé. bàbá kówó pé bímọ méjì. bàbá kówó pé. ó wá níyàwó kan ẹrù aya mi pọ̀. owó pé. afúnibí ẹni láàyè ni bàbá kówó pé. bàbá kówó pé. kówó pé wá jọ bàbá ẹ̀ jù. ọmọ ò lè jọba bá